ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún wa fún oore ó láti péjú síbí lẹ́yìn. pẹ̀lú àníyàn pé a fẹ́ tẹ̀síwájú nípa àlàyé ọ̀rọ̀ àdìsọ́kàn tá à ń ṣe fúnra wa nù síra ṣẹ́kùlà àkéyọ̀tì pàhàwíyà níbi tí a fi kì síbi àwọn ìpínlẹ̀ tí àwọn àfààfin ẹ̀wọ̀ ṣèṣì sí tá a wá mú wá lẹ́yìn ẹ̀ àwọn ìpínlẹ̀ ta ṣírk sì dojú kọ ìpín kọ̀ọ̀kan nínú àwọn ìpín tọ̀wọ̀síìd yẹn. ohun tí a fẹ́ fi fún lénìí akọlọ́mba ní kánírù kọ́pì tí wà lọ́wọ́ mi yìí mo ń bẹ̀rẹ̀ ní page eighteen níbi tí wọ́n ti sọ pé una masa el tasalama fi alfuqaha lẹ́yìn àlàyé tí àáfàá ṣe nípa pé tó ti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wá gbé ayé sí ló jẹ́ pé sẹ̀rí ànábì kan ò fi àtọ̀ síta ànábì kan aleykum salaam òun náà ni mímọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo bá a ṣe ṣàlàyé ẹ̀ tó pín sí ìpín mẹ́ta yẹn àlàyé wáyé ní ìlọlọ́kùn wípé sẹ̀rí àwọn ànábì a máa yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀ nínú àwọn òfin kan pápẹ́jọ́wé. Eh, ìkan náà àwọn ànábì ọlọ́run tó fèrè kọjá lọ ó fẹ́ ju iye ìyàwó tó jíṣẹ́ ńlá táwa ń tẹ̀lé fẹ́ lọ torí pé ṣẹ̀rí àti ẹ̀ kò bẹ́ẹ̀. arínú àwọn iṣẹ́ àwọn ànábì tó ti lọ àwọn tọ́lọ́wọ̀n ọba òyọ̀ǹda fún pé tí wọ́n bá lọ sójú tí wọ́n wá jẹ àwọn ọ̀tá wọn lógun pé kí wọ́n ó lo dúkìá sáǹpẹ̀ ní venema wọ́ọ̀bùtì àwọn àtìlẹ́ kọjá lọ fọlọ́run ò ṣe lé lẹ́tọ̀ọ́ fún láti fi irú nǹkan bẹ́ẹ̀ ṣàǹfààní. òjíṣẹ́ ńlá sọ̀lọ́lá àwọn àlejò tó ní nínú nǹkan fọlọ́run ọba ṣe lálékún dáadáa fóun lórí àwọn ànábì yòókù ni pé àwọn ọ̀gànímà àkóbọ̀ ojú ogun ọlọ́run yọ̀hún láti lò ẹni pé sẹ̀rí àti ẹ̀sìn yàtọ̀ sí táwọn ànábì yòókù bẹ́ẹ̀ náà ni nínú àwọn detail àwọn ìdájọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan sẹ̀rí òjíṣẹ́ ńlá tọ́lọ́n fìràn ó yàtọ̀ sí táwọn ànábì yòókù láwọn abala kọ̀ọ̀kan ṣùgbọ́n tí wọ́n ń kàn mọ́ wa lára tó ń kàn mọ́ wa létí òun ni gbogbo báwọn ànábì ọlọ́run ṣe pọ̀ tó yìí ní nǹkan kan so gbogbo wọn pọ̀ pátá kò sí kan nínú wọn tó sì jẹ́ pé òun ni tí wọ́n máa ń kọ́kọ́ pèsè sí làwa náà ṣe wá ní gbogbo ẹni bá fẹ́ ṣe dáwà tó fẹ́ sí ọ̀wọ́n ọba ibi tá a fẹ́ kó ti bẹ̀rẹ̀ ṣẹ́ gan-an ibẹ̀ níbi tá à ń sọ̀rọ̀ lọ yìí. apá wa ní lẹ́yìn àwọn àlàyé ráńpẹ́ tàbí ó ní fọmọ́n sọ̀là wàlẹ́yẹ tẹ̀sán lẹ́nu ìṣàhàdẹ̀tẹ̀ yìí ó ní ohun tí a fi ń dáyàn tó ti di mùsùlùmí òun náà ni kó pe kálímà láìláha ìlọlọ muhammad rasulillah ó lẹ́yìn tó bá wá kírun tó kírun ó bá wá kírun bí mùsùlùmí ṣe kírun ṣùgbọ́n tí ò pe kálímà yìí ká gbọ́ sétí àwọn àtàdé rẹ̀ rẹ̀ dálé ní xọ́fọ́ àbíkẹ́ ó ṣe àwọn ìṣe kan nínú tọ́lọ́run tó fi ya mùsùlùmí sọ́tọ̀ tó jẹ́ pé mùsùlùmí nìkan ló máa ń ṣe ìṣe yẹn hal yasiru musliman amla ṣáà lè perú ẹni bẹ́ẹ̀ ní mùsùlùmí àbá lè pè ní mùsùlùmí kí béèrè yẹn lè yé wa sẹ́nikẹ́ni bá gba ìdí pé àwọn bàbá wa máa ń pàṣẹ pé ẹ lọ bá wẹ̀ fún wọn wíwẹ̀ fún wọn yẹn ó máa ń tẹ̀lé pípe kálímà aṣáájú alá ìlà ìlọlọ wà aṣáájú anára wọ́sùlùlọ ohun tó ń wá ń béèrè ń sìn ni pé ẹni tó bá wá tó bá wá ṣe ìṣe mùsùlùmí pẹ̀lú òun kíkí àbí nǹkan míì nínú tó jẹ́ pé mùsùlùmí nìkan ló máa ń ṣe é àwọn tí kìí ṣe mùsùlùmí kìí ṣe é ṣùgbọ́n àgbọ̀ kó pe kẹ́límà kó pe ní mùsùlùmí àbá lè pe ní mùsùlùmí kí làwọn nǹkan tí mùsùlùmí nìkan máa ń dá ṣe àwa nìkan là ń kírun bá ṣe kí yìí dáàwẹ̀ ààwẹ̀ ò tí ì júwe kó di mùsùlùmí torí àwọn nàìjíríà náà máa ń gbà rẹ̀ àìbẹ̀ kọ́ ni kíkún ní nǹkan tó tún lè ṣe lójú yín dákú lọ fún hajj bẹ́ẹ̀ ni nàìjíríà ò ní fẹ́ ṣe hajj kó lóun lọ sí saudi so àwọn ìṣe bíi ká lọ sí hajj lọ sí kaaba àbí ká kírun mùsùlùmí nìkan ni máa ṣe tó bá wá ń ṣàwọn nǹkan wọ̀nyí ní ìtọ́jọ́ pé káfíìrò kì í ṣe àrò pé kẹ́límà wọ́n ní ṣé muslim ni àti muslim kọ́ ó ní asọ̀híyẹ anahu yasiru musliman bikulli ma huwa min khilaf ó ní àwọn àáfàá lè àpẹẹrùn lórí ẹ̀ so wọ́n ní tòhíd àkọ́kọ́ tá a fẹ́ kí a rí ẹ̀ lára èèyàn òun ni fífi ẹnu pé kẹ́lẹ́mà láìláha ìlọ́lá muhammadu rasulillah ṣùgbọ́n wọn àwa lè koko lórí ẹ̀ débi pẹ́ni tí ò bá yé tá a sì rí ìṣesí tó jẹ́ ìṣesí mùsùlùmí lára ẹ̀ tí kìí ṣe ìṣesí mùsùlùmí àtàwọn tí kìí ṣe mùsùlùmí máa ṣe káwá ní kò tí ìwọ ìfúnni rárá a gbà pé mùsùlùmí ni tá a bá ti rí mọ́ṣáláṣí tó bá wà kírun tá a bá ti rí tó lọ sanwó tó lóun fẹ́ ṣe hajj bí mùsùlùmí ṣe máa ṣe hajj àbíkẹ́ ó fẹ́yàwó ó wá pàyàwó ẹ̀ láṣẹ wípé ìmúra tọ́lọ́wọ́n bá ń pàṣẹ nù kọ̀rọ̀ òun ò fẹ́ kó fi ṣeré kó lo jìbáà kó gbojú. wọ́n ní àwọn ìṣe wọ̀nyí ó ti ń jẹ́rìí sí pé òun tó ń ti di mùsùlùmí. bí a bá wá rí nǹkan míì tó tọ́ka sí pé kò jẹ́ mùsùlùmí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ìṣe tá a mọ̀ mọ́ mùsùlùmí ẹni bá ṣe é àáka fún mùsùlùmí. wọ́n ní nípa báyìí ká gbọ́ yé wípé lóòótọ́ o àkọ́kọ́ ohun tí wọ́n fẹ́ ká ti wọ ìsìláàmù náà ni kẹ́lẹ́mà yìí ẹni tí ò pé ó ṣèṣe ẹ̀ mùsùlùmí náà ni ó ṣe wájà kọ̀ọ̀kan tá a fi wọnú islam bẹ́ẹ̀ náà ló jẹ́ ohun tá a fẹ́ kí mùsùlùmí ó sọ ní kẹ́mi tó bọ́ lẹ́nu ẹ̀ ló fi jẹ́ pé tá a bá wà nítòsí àwọn èèyàn wa tí wọ́n ń kọ́ kàkà kú à á máa rán wọn létí pé wọ́n máa ṣe láìlọ́ láìlá ìlọ́lọ́ torí àdéhùn ànábì sọ́lọ́ bá wà lẹ́yìn sọ́lọ́ tó wáyé wípé ẹni ọlọ́run bá yọ̀ǹda fún pé kó rí tẹ́lẹ̀mà yìí pè ní ọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ fóun náà ló pè jáde láyé ó dá wa lójú kò sí tàbí ṣùgbọ́n bí hadithi ti sọ ó lẹ́yìn tó bá pe láìláwà muhammad rasulillah pé èèyàn ọ̀rọ̀ ẹ̀ ó ní dákọ̀lá jẹ́nà ó dájú pé ọmọ àjẹ́nà ni dídájú pé ọmọ àjẹ́nà ni kí ló túmọ̀ sí a ní ìdíkágbálà yìí kan lábẹ́ àdéhùn yìí so that ṣètọ́nù tún ní jákèjì fún wa níṣe tó tún lè kó wa bá níwájú ọlọ́run ọba ṣẹ́ni tó bá léèyàn jọ máa jẹ́nà méjì náà lọ́ máa jẹ́nà tó àjẹ́nà láláì fọ́nọ́wò kọ́lá máa ṣàṣìbẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àtẹni tí iná jahannamu kọ̀ọ̀kan yọ òróró ẹ̀ṣẹ̀ lára ẹ̀ gbogbo èyí tó ó ka bí ọgbọ́n láyé tí kì í ṣe fọ́rọ̀ ọlọ́run ọba òye tó ní kékeré nìyẹn káṣà ti kúkú mùsùlùmí káṣìrí kẹlẹ́mọ̀ pé ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni òun yọ̀ǹda fún kókó rí kẹlẹ́mọ̀ pé ó sì rí i pé ọmọ àjẹmọ̀ ni ṣùgbọ́n àwọn kan tẹ̀síìrì tí ṣètọ́ni máa ní pé ẹni tó bá ti pe kẹlẹ́mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ o kò sí pé yóò tún ṣèṣirò iṣẹ́ mọ́ bí ìgbà tá a bá ní pípẹ́ lọ́mọ àlùjẹ́nà yẹn ó túmọ̀ sí pé ó ti pass hundred percent kò ní í dóná kó tó wà àlùjẹ́nà yẹn lára fáwa sì wá lọ. ọlọ́run lẹ́bi sọ ń bì kan mẹ́ńtánà áhìrò kàlámì yìí láìláha ìlọ́lọ́ دخل الجنة يوما من الدهر وإن أصاب ذلك ما أصابه أو كما قال. ولم يكن tó bá fi kẹ́lẹ́mà lá ìlà ìlàlá ṣègbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ àfọwọ́sí insha allah ọmọ àjẹmẹ́ ni ó wá fi gbólóhùn kan fún un ó ní ohun tí ò bá wù kó ṣẹlẹ̀ sí i kó tó dijọ́ náà tí ó wọ àlẹ́ tí ò bá wù kó ṣẹlẹ̀ sí yẹn àgbọ́yé ẹ̀ ni pé bó ṣe lè wù kó pẹ́ tó nínú náà ìjọ kan ó jẹjọ kan fọlọ́run ò ní kí wọn káwọn màláìka lọ wá ọmọ àjẹmẹ́ ni. so àìní tó bá wọn náà ni gbogbo àlàyé tá a máa ṣe pé ọlọ́run kọ ẹ fún un àìsá fún un lè má yọni kúrò nínú islam àìsá fún un lè má ní má ní láárí rárá àìsá fún un lè má ní ká má pé èèyàn lójú àwọn ará ayé àájò yíyá ẹni àwa gan ló gbàdúrà wa jù tó pé ìdí la wà ọlọ́run náà ọmọbi tó dúró dè wọ́n lọ́lọ́hún lá ìlàhà ìlọ́lá yìí òun la fẹ́ fi ilẹ̀ ìgbésí ayé òun náà la fẹ́ fi ṣe ìpẹ́ fún ẹ̀. wọ́n wá ní nípa ilé yìí eh, àwọn kan tí wọ́n ń pè ní nufatu sifa a ní láti ṣe àlàyé lórí àdìsọ́kàn wọn tó jẹ́ pé ó kọjú ìmọ̀ sọ̀rọ̀ àti àlàyé ẹ̀ tá a ti ń ṣe fúnra wa bọ̀ nígbà tá a ṣàlàyé pé ìpín mẹ́ta ni tawhid tawhid tawhid and tawhid arububiya tawhid asma wa àti tawhid alhiya wọ́n wá ní àwọn kan nínú àwọn tó jẹ́ pé islam làwọn náà sọ báwọn ń sìn àbí wọn nípa ń tàn pè ní tòwọ́tì wọn ò mú láti inú àgbọ́yé òjíṣẹ́ ńlá àtàwọn sọ̀hábà wọ́n wá torí ẹ̀ kó sínú àwọn kan tó jẹ́ pé àdìfọ́kàn tètè rí ni ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ lẹ́nu wípé òun nígbàgbọ́ yìí mùsùlùmí ló ń islam ló ń pèrè ẹ̀ mọ́ wọ́n wá fẹ́ ká ṣe àlàyé kí ni àdìfọ́kàn tá à ń sọ yìí kí la burú tó wà nínú ẹ̀ àhádànù èyí tó correct tá a lè pè ńlá àtàwọn sọ̀hábà ká sì yan replace ẹ̀. wọ́n fi ẹrú ọlọ́run kan kan bí mo ní tí n bá sọ yí pé ọba tààlà ọba tí ò ṣe é ròyìn ni. tó bá mi ó ní yẹs. olùkọ́jọ́ yìí náà ṣe máa sọ nìyẹn. sọ pé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ ẹ̀ gbéra tó bá da yín lójú ẹgbẹ́ tó bẹ́ẹ̀ kọ́ àádẹ́fẹ́ ni ẹ microphone àìjẹ́bẹ̀ yẹn kó ṣàlàyé tó bá ṣàlàyé á impress mi púpọ̀ sẹ́yìn tí mo ṣe ń bèrè tẹ́sán yìí rè tá a sọ̀rọ̀ àkúndà àwọn nǹkan kan wà tó jẹ́ pé bá a ṣe máa gbọ́ wọn nílẹ̀ wa ẹnu àwọn àpáàlà tí wọn kò tí ẹ lè jẹ́ ká ronú kan pé nǹkan kan bẹ́ẹ̀ nú àwọn gbólóhùn yẹn tó tapẹ̀tì Islam. mo ti fún yín lápèjúwe sẹ́nìkan fẹ́ describe ọlọ́gbọ́n ọjọ́ ẹni tó bá járúgbó ọjọ́ ń kà lórí ọjọ́ kì í sì kà lórí bàbá ẹni tí ni àwa gbọ́ yín láti mọ̀ pé àkídà tó ń tàgé tó lè má máa àwọn gbólóhùn yẹn a sì ń lọ àwọn bí àwọn bàbá àwọn nǹkan kan sẹ́yìn ò ní kà fún imam ahmed bin hanbal wọ́n rí i pé ó ní ọlọ́run ò dá kùránì ni wọ́n fi fẹ́ gbẹ̀mí ẹ̀ lóun ṣe tán láti kú lórí kọ́lọ́run ò dá kùránì ẹni tọ́wọ́ àkídà ò bá sọ. táwa náà wá lè gbàgbọ́ yìí pé ẹ̀ ṣé nǹkan kan burú nípa kọ́kọ́ náà bá dá kùránì ni ó dá mi lójú pé ọ̀pọ̀ àwa táwa ń kàlẹ́ bí náà ó lè má yé wa. ìkànnì wa gbàgbọ́ yóò kan yìí mo ti ti fẹ́sàn yìí bẹ̀rẹ̀. tá a bá ní ọlọ́run ò ṣe é ròyìn kí ló burú náà ẹ̀ ohun tó burú náà ẹ̀ àkéyídà tó pilẹ̀ ọlọ́run ò ṣe é ròyìn àkéyídà kékeré ni. tẹ́lẹ̀ náà bá gbálà yẹ ẹ dáṣọ láti ẹ á sìn sìn sìn sìn kò dá wa lóhùn bóyá sì kò sì ló ń sùn torí pé n tó yẹ kó o kọ́kọ́ gbọ́yé gan o tí ì gbọ́yé ẹ máa wá wò. a ní tọ̀ṣíìdì rògbò bíyà ni pé ká gbà pọ́lọ́ nìkan ló dálé ayé nínú ká bára jiyàn lórí ìyẹn. tọ̀ṣíìdì olùhíyà ni ká gbà pé òun nìkan sìn. tọ̀ṣíìdì asma ọ̀sìfà òun ni kó jẹ́ pé orúkọ àtìròyìn ọlọ́run ọba àní ẹ̀dá àní ti tẹ̀dá ròyìn ẹ̀ ohun tó péré ẹ̀ láàpé bó ṣe júwe ara ẹ̀ láàṣe júwe ẹ̀. àwọn kan wá àwọn yẹn làáfà fẹ́ sọ̀rọ̀ ń pa wọn wọ́n ń pè wọ́n ní nufatu tifa wọ́n ní àwọn yẹn wọ́n ń pè ní àwọn tòròyìn kúrò lára ọlọ́run wọ́n dá ìròyìn kúrò lára ọlọ́run wọ́n lọ́lọ́run ò ṣe é describe kí ni ọlọ́run ò ṣe é describe yìí ẹ bá mi pay attention sí nǹkan kan ẹ wo microphone tó wà lọ́wọ́ mi yìí ó ní pàtó ó sì ní ròyìn pílà tí mo fẹ̀yìntì yìí ó ní pàtó ó ní ròyìn nǹkan náà ní máa ní pàtó tí sì máa ní ròyìn ṣùgbọ́n pàtó nǹkan ó lè má ṣe é já ó lè má ṣe é sẹpẹrẹ kúrò lára ìròyìn ẹ ṣùgbọ́n gbogbo nǹkan pátákì bá ti ń bẹ ó gbọdọ̀ ní pàtó ó sì gbọdọ̀ ní ròyìn tá a lè fi ròyìn ẹ. ní kí ni àwọ̀ microphone yìí kò dúdú wọlé sẹ́kọ́ńtì. so kílà tí mo ń sọ èsì yìí ó ní pàtó ó sì ní ròyìn tọ́ba ní kẹ́nìkan nu wá ròyìn ẹ̀ á sọ pé kílà tẹ́ẹ́rẹ́ àyẹ́bẹ̀kọ́ ni àwọ̀ ẹ̀ jẹ́ aláwọ̀ eérú àyẹ́bẹ̀kọ́ ni grey colour ìròyìn kọ́lọ̀ ẹ̀ ìròyìn bó ṣe jẹ́ tẹ́ẹ́rẹ́ tó tún ga ìròyìn ni ṣùgbọ́n ìròyìn yẹn gangan kọ́ ni pílà pàtó pílà ìrìn ni àyẹ́bẹ̀kọ́ ni ìròyìn bó ṣe wá rí ni ó ga o ó kúrú o ó dúdú o wọ́n wá ní ṣó ṣeé ṣe káríròyìn láì rí pàtó a lè rí grey colour yẹn separate kúrò lára pàkó nǹkan tó ń jẹ́ pílà a lè rí gíga yẹn ká ní òkè nǹkan méjì ló papọ̀ bí yìí o pílà pàtó pílà àti gíga ẹ̀ àti wáyọ gígẹ̀ gígẹ̀ ló wà lọ́wọ́ wa yìí kò bọ́ tó túmọ̀ sí pé ìròyìn nǹkan pẹ̀lú pàtó ẹ̀ lójú ìdìjọ́ rìn papọ̀ ni at all times ẹjọ́ ṣe gbọ́dọ̀ yé dáadáa ó ṣe pàtàkì fún nǹkan pátá fẹ́ ṣàlàyé nípa pàtó ọlọ́run àti ìròyìn ọlọ́run tá a máa fi gbọ́nú ìdí táwọn kan fi ní àwọn ṣetán láti kú lórí pé ọlọ́run ò dákòrá nì tábàdàbàlà yẹn at least ẹ tẹ̀lé tán nǹkan tó ń jẹ́ pàtó nǹkan ìyẹn ni wọ́n ń pè ní zaatu ẹ máa gbọ́ zaatu rahman àbí táwọn afábá ń kí ọlọ́run wá ní zaatu rahman zaatu pàtó ọlọ́run ìròyìn bọ́lọ́run ṣe rí ìyẹn là ń pè ní sífà bẹ́ẹ̀ máa ń gbọ́ tọ̀hídùl asma àti tọ̀hídùl ẹjọ́ ṣáfẹ̀tì yọ dáadáa ní tí mo ṣàlàyé yìí na anything tá a lè ronú kàn ó máa ní pàtó á sì ní ròyìn kí n bá yọ fìlà lórí a ustaz náà ustaz kan ní tìlà àbí tìlà ló lọ sọ́tọ̀ tí n bá yọ glasses glasses ustaz kan ustaz glasses lè lọ sọ́tọ̀ bẹ́ẹ̀ bá wò mí sìn ẹ bá ní báwo ni ustaz ṣe rí ẹlẹ́nìkan tó ga ó tẹ́rẹ́ bóyá chocolate colour abẹ́ẹ̀kọ́ ni na ustaz kò ṣe é yọ sọ́tọ̀ pé àwa mú gíga ẹ̀sẹ̀ kan bá a ṣe yọ fìlà ustaz sọ́tọ̀ tá a bá ti mú gíga ustaz kúrò kò sí nǹkan tó ń jẹ́ ìsáàbù kí ìsáàbù pàṣẹ kò sáàbù ó lẹ́kọ̀ọ́ mọ́ pàṣẹ ìsáàbù yìí tó àwọn ìròyìn ọlọ́run táwọn náà ṣe rí nìyẹn kò ṣeé ṣe ká sọ pé ní ráàsì ọlọ́run tí ò ní ròyìn kankan tá a lè fi ròyìn ẹ̀ àyọsọ́tọ̀ ìròyìn tó tá tó gbẹ́ńta tó ń dìsíta ìbọ́lọ́run ṣe rí àwa náà sọ́tọ̀ wọ́n ní irú ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ wípé pàtó ọlọ́run àtìròyìn bọ́lọ́hùn ọba ṣe rí nù yẹ méjèèjì jọ lẹ̀pọ̀ tí ò ṣe é yọ ìkan kúrò nù kejì ni irú àgbọ́yé yìí lọ́lọ́run ní kànáàbì ti júwe ọba tóun ń sìn sẹ́mi àtẹ̀yìn. ẹ wá wo àwọn tí wọ́n wá tẹ̀ nínú fásitì sípàtì ẹni tí ó pilẹ̀ àkídà wọn ní yahudi kan ni yahudi ni bàbá ẹ̀ ó wá gba islam wọ́n pè ní aljahamu bonsofwan aljaham bonsofwan ibi tó ti kó sàdánwò ni pé òun ìgbàgbọ́ tó ní láti inú ẹ̀kọ́ tá à ń lẹ́bi kọ́ wa nìkan ó ṣe jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n kó sínú tá à ń pè ní àkídà kúfùrù yìí náà kìí ṣe inú islam kìí ṣe inú ọ̀rọ̀ tá à ń lẹ́bi wá fi jíṣẹ́ ni wọ́n ti mú ọ̀sọ́kàn tí wọ́n ní tó ṣì wọ́n lọ́nà mímú káàkiri kàkà philosophy greek philosophy roman great great nations tó ti wá tó ti lọ àwọn philosophy wọn àwọn òwe àdìsọ́kàn wọn tó jẹ́ pé ti shirk ni kíkà ń ṣe àkóbá fọ́pọ̀lọpọ̀ tí wọ́n láwọn ti wọnú islam tó wá jẹ́ pé àdìsọ́kàn àti àgbọ́yé bẹ́sìn ṣe rí lójú àwọn wọ̀nyẹn ni wọ́n ń pín ẹ̀sìn islam fún ni so aljaham ulfọ̀fọ̀n ó kó sínú nǹkan yìí òun náà wá jẹ́ eh, àpẹ́ nínú àwọn ẹni tó pilẹ̀ àkéyídá kúfù nínú islam tí wọ́n ń pè ní aljahamiya àkéyídá pé ọlọ́wà ò ṣe é ròyìn torí pé kò ní ròyìn ẹni bá lọ́lọ́run ò ní ròyìn ìtumọ̀ pọ́lọ́run ò ní ròyìn kí ló mọ̀ tí ò ní ròyìn ẹ ronú sí nǹkan kan tẹ́ ẹ mọ̀ tí ò ṣe ròyìn kò sí nǹkan kan tí wọ́n lè ronú kàn á ní bó ṣe rí tí ò bá ní á ní bó ṣe ga tó bó ṣe kúrú mọ bó ṣe pẹ́rẹ́ tó bó ṣe fẹ̀ mọ tó àárín nǹkan kan tá a lè fi ròyìn nǹkan ọ̀hún nǹkan kan lè ní ohun tá a lè fi ròyìn ẹ̀ ní nǹkan tí ò bá sí ṣẹgbà ohun tí ò sí kò ṣe ròyìn wọ́n ní díẹ̀ fọ́ ẹni tó bá lọ́lọ́wọ́ kì í ròyìn ọ̀nà méjì ló gbàdé kèké rí àkọ́kọ́ náà ṣé kòrán ròyìn àdínkù ròyìn ẹ̀ kòrán ròyìn ẹ̀ ó ní huwa allahu ladi la ilaha illa huwa ó wá bẹ̀rẹ̀ sí ròyìn ẹ̀ lọ alimalik alqudus asalam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fi ìmọ̀ ó fi ròyìn ara ó fi agbára ó fi ròyìn ara gbogbo tó fi ròyìn ara ẹ̀ yẹn ìròyìn ọlọ́run tó wà pàtó ọlọ́run jẹ́ pé a lè yọ ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ ká yọ ìròyìn yẹn sẹ́gbẹ̀ẹ́ tó fi yọ níjẹ́ tọ́lọ́run ti wà náà ni jíjẹ́ onímọ̀ ti wà pẹ̀lú wa kì í ṣe pé ńgbà kan rí ọlọ́run ọba ń bẹ tí ò nímọ̀ nígbà tó wá yá ìmọ̀ṣẹ̀ wá bá wọn ni rárá ìjẹ́ tó ti wà náà ló ti ní ìgbọ́ràn ló ti ní òríran ó ká gbogbo ohun tó dá kì í ṣe pé nígbà kan rí kì í ríran ẹ̀wọ̀n pé tẹ́yìn bá dá àwọn ọmọ ti ní ojú ẹ̀sẹ̀ fẹ́ ni wọ́n ríran àbẹ́ẹ̀kọ́ bí wọ́n ṣe ń dàgbà sí i lè ríran ó máa wá wọ inú orí àbẹ́ẹ̀kọ́ ọ̀hún rí bẹ́ẹ̀ ń jẹ́ tọ́lọ́hún tí ń jẹ́ lọ́hún tẹ́nìkan ò náà ní gbogbo tọ́lọ́hún tí ń ròyìn ara ẹ̀ ló ti wà pẹ̀lú ọlọ́run ó túmọ̀ sí pé pàtó ọlọ́run kan ìròyìn pàtó ọlọ́run jọ lẹ̀pọ̀ ó jọ wà papọ̀ ni ẹjọ́ fẹ́ gbọ́dọ̀ yé dáadáa ẹni bá wá ní ọlọ́run òṣèré ròyìn àkọ́kọ́ náà ó pọ̀ lọ́run ló pùrọ̀ rògbòyìn ara ẹnu quran ìkejì ó pa ànábì ló pùrọ̀ torí pé ànábì ròyìn ẹ̀ fún wa ìkẹta wá ni wípé ohun tó ń ṣòro ọlọ́run ló ń fì òun ni tí ò sí ẹni bá ti ní àlejò rẹ̀ pé ń bẹ ń sánmọ̀ àlè sọ pé lẹ́lú wà awọ̀ tún ààrí awò ààrí kò tiẹ̀ síbi kankan tá a lè pè mọ́ ẹ sọ fún pé ṣé mùsùlùmí àkéyídà kékeré láti láti ń bẹ nígbà yẹn nígbà tí àwọn kan bí wúlérè wọ́n ní àwọn ọmọ ọ̀yá wa kókó ní bídíà ni wọ́n mú níbẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò lè yé yín mọ́rítàz lèmi wà sẹ́yìn kan nú àwọn elders tí ń ròyìn ọlọ́run mo ṣe ń sọ yìí kóńtà awọ fún àárí awọ sí àárí awọ fún ọmọ àárí awọ lẹ àwọn náà lọ ọhọ àṣà. bẹ́ẹ̀ ni ó lè jọ láì mọ̀ kan lójú bẹ̀rẹ̀ nípa ọlọ́run bá ní kọ́rọ̀ yé àwọn ìpínlẹ̀ ẹni tá a bá lè ròyìn pé ń bẹ lókè ń bẹ ńlẹ̀ ń bẹ lọ́sùn ń bẹ lósì tá a lè jùlọ kan ròyìn ẹ̀ kò sí ọlọ́run ò ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀ lórí tó ara ẹ̀ ní òkúra ń bẹ lórí ara ẹ̀ mọ́ sọ́mọ̀ ló ń ròyìn ara ẹ̀ mọ́ ṣùgbọ́n kì í ṣe pé bóyá kọ́mọ̀ wá fọ ọlọ́run ọba sínú rárá ó lékè gbogbo tó dá gbogbo tó bá ti gba orí ẹ̀dá kọjá sókè náà là ń pè ní sọ́mọ̀ la ṣe ń fi sọ́mọ̀ ròyìn ẹ̀ kò sọ́mọ̀ ò kó ọlọ́run ọba sínú ọlọ́run ọba wà níjù nínú gbogbo nígbà ń pè ní sọ́mọ̀ ó ṣe ròyìn ara ẹ̀ nìyẹn ó ṣe ń sẹ́nu quran ó ní tá àrùjù ilé ìhìnmẹ̀lẹ́ ìkẹtù àwọn màláìkà àti olórí wọn tí í ṣe jibril wọn a máa gun sánmà wàá bù wọn ọlọ́run ọba ó tún fẹ́ sọ pé máa ń súnmọ́ ní pẹ́kípẹ́kí láti gbàdúrà yín ó lóun a máa sọ̀kalẹ̀ wá fóònù bá dá sí mẹ́ta ẹni tó wà lókè ló sọ̀kalẹ̀ wọ́n bá wá ní màtá wá ní ah, ọba tí òṣèré ti dì kan ròyìn ẹ̀fálẹ̀ ni wọ́n pe kèsè nínú sọ ìwé eléyìí tó ti yé wa ń pè so àkídà pé ọlọ́run ọba òṣèré yìí mùsùlùmí so ẹ dákun tó lọ lóhùn ẹ̀yin má bà wọn sọ mọ́ a sọ pé ó ròyìn ara ẹ̀ ó ń tá a lè sọ ni pé ẹ̀hún wa ò káròyìn ẹ̀ tán a lè ṣàlàyé bó ṣe rí tán ṣùgbọ́n ní bó ṣe pera ẹ̀ ó ní bó ṣe júwe ara ẹ̀ ṣe é ròyìn báwo ló ṣe ṣe é ròyìn bó ṣe ròyìn ara ẹ̀ fún anu koran náà láà ṣe ròyìn ẹ̀ ẹ̀yọ̀ ṣe pé ìdí clear wọ́n wá ní. وهذا القول قد أفضى بقول إلى القول بالحلول أو الاتحاد ọ̀rọ̀ pèsèlí táwọn kan wá ń sọ lórúkọ islam yìí àáfàá ni ó ti kó àwọn kan sínú nǹkan kan tí wọ́n ní al-ittihad ìyẹn àwọn tí wọ́n ní ọlọ́run òṣèré yìí táwọn bá fẹ́ júwèé ọlọ́run táwọn bá sọ pé ọba kan tó nímọ̀ tó lágbára tó ṣe gbá tó ṣàwò tá a bá wá ń ìmájìn pé ọlọ́run ọba wà níbì kan pàtó wọ́n ní àti ìmọ̀lọ́run wọ́n ní kì í ṣe pé nǹkan kan pàtó ló ń jẹ́ ọlọ́run wọ́n ní kò ṣe é ròyìn kò ní ròyìn kankan torí náà ẹ̀yin tẹ́ ń wò mí yìí ẹnu ọlọ́run yìí màálù tẹ́ ń rán ọlọ́run yìí tó tẹ́ ẹ bá ṣe tẹ́rìbíà délẹ́gùn kan tẹ́rìbíà lágbo àwọn súnfí tẹ́ ẹ bá ṣe àzíkìrì tẹ́ ẹ jẹ́kẹ́ mi yóò rọ̀ mọ́ ṣé wù í délẹ́gùn kan ẹ̀yin náà tún jíjẹun sókè jíjẹun sókè òpin jíjẹun sókè ni pé àtẹ̀yìn àtọ́lọ́wọ́ wàá di kan náà wàláhì kò tí ẹ̀ sí kúfù lóyìí torí àwọn táǹtẹ̀ ní kẹfẹ́rí kẹfẹ́rí gan-an gbogbo wọn kọ́ ló sọ fáwọn àtọ́lọ́hún dì kan náà wọ́n ń pe nǹkan tí ìṣọlọ́hún lọ́lọ́hún ṣùgbọ́n báwọn dì kan náà pẹ̀lú ọlọ́hún ṣùgbọ́n àwọn eléyìí orúkọ islam ni wọ́n fi ń ta àkídà kẹfìrí kí wọ́n lè pèlè àkídà àwọn ọkọ̀ tí wọ́n ń pè ní hindus hinduism lẹ̀sìn wọn nílẹ̀ india àwọn ni wọ́n bì wọ́n ní bìlì nínú pàǹpẹ̀ ní nation wípé tẹ̀dá bá kú ẹ̀mí a máa yí ara padà ni kò sẹ́ni kan tí ikú ti lọ láéláé wọ́n ní wọ́n bá ti ara ló kú ẹ̀mí ọ̀hún ó tún kú sínú ara míì ó lè wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè wá ní ìwà olówó nígbà kejì tí ó bá wá náà máa ń bá wọn sọ pé tá a bá padà wá alájẹ àgbà ti tọ́ ni àbí àbí sọ́dà kì í ṣàlájẹ àgbà nìkan wọ́n tó bí mélòó kan oyè nínú àdínì. tó ti yé sí wọn á ní tọ́ta àwọn bá padà wá Kéèyàn a máa padà wá àti ìdà burúkú yẹn ló kó sáwọn náà tí wọn kíyèsí torí pé nílẹ̀ yorùbá àwọn àfáà wa ò rán ọ̀rọ̀ rárá wọn ò rán ní mọ̀ ló máa ṣàlàyé ẹ̀ wọn kọjá tó lè yé wọn ìròrí kéèyàn máa wọ́n tẹ ìwé kékeré kan tó ń pè ní mankind search for god tẹbárálá àjọrí ẹ bèrè ìwé yẹn lọ́wọ́ wọn wọ́n ṣe research lórí oríṣiríṣi including islam nígbà tí wọ́n kà nǹkan tí wọ́n kọ nípa islam nínú ìwé yẹn mo ní respect fún wọn tóun ti pé wọn kì í ṣe muslim wọ́n ṣe present islam present the fact bí mùsùlùmí ṣe máa fẹ́ júwe islam even though wọn ò gba nǹkan tí mùsùlùmí ń pè ní islam yẹn gbọ́ àwọn àbáyá àkọ́ṣerò yìí wọ́n wá lẹ́ńṣọ̀n nínú ẹ̀ àwọn oríṣiríṣi ẹ̀sìn míì táwọn èèyàn ti gbilẹ̀ tí wọ́n tó padà sínú islam wọ́n mẹ́ṣẹ̀ nìkan tán pè ní gúrú hindu ni tẹ́lẹ̀ ó gba islam nígbà tó ń gba islam gbogbo àkídà reincarnation ká kú ká tó ní bí ó kú wọn wọ́n fi tí wọ́n ń pè ní sùfíà wọ́n fi páláró wọ́n ń ta gbogbo eléyìí fún mùsùlùmí. lẹ́ẹ̀kì wá réyàn tí ó ní mùsùlùmí lòun kẹ bá ní ọlọ́run ọba ròyìn ara ẹ̀ kóun wà ní sánmọ̀ wá ní ha ìyá o ẹ gbọ́ ẹ mọ́tẹ́ sírù kúránì ìmọ̀gbọ̀ èyí làwọn àfáàn tó fún yín lọ́run kì í ṣe ìpínlẹ̀ ọlọ́run wà ọlọ́run ò tí ì dámọ́ o tí ì o kàn kéwù ni aláàfin lásán ló náà pè jẹ lẹ́nu tó bá dámọ̀ tó wọ́n sì ń bọ́ sọ̀rọ̀ yọ ọlọ́run ní mí. ìwọ tó ń gbọ́ mi ọlọ́run ni ọ́ wá wá ní náà ó ti wà sọ́là. náà ṣẹ́wárí ní stéèjì kan ṣe tọ́ni a máa fún wọn lọ́wọ́ a máa fi oríṣiríṣi tó jọ kàyéfì a máa fi hàn wọ́n láfijọ́ tó wọn ò ní gbọ́ lẹ́yìn òun wọ́n sì lọ pàdé ọlọ́wọ́n ọba. ẹnitọ́lọ́n bá ti fi àkídà tó yanjú tẹ́lẹ̀ fún gbogbo orú idán tó lòdì lọ́wọ́ wọn kò yanjú torí idán ni máa dé àwọn èèyàn lóde. tọ́ntì gbogbo tí mo ní wọ́n ń sọ tí ò bá àkídà mu yìí ẹni tí ò gbọ́ yé báyìí tó bá ń rìn mọ́ wọn tó wá lọ́jà ń tí wọ́n gbé dání lọ́wọ́ fẹ́jà wọ́n dẹ̀ gbé nǹkan lé lọ́wọ́ nǹkan ọ̀hún bẹ̀rẹ̀ sí ní ṣe kí ronú kan gbogbo tá à ń sọ yìí tí kì í bá ṣe kọ́lọ̀ sí ní kò yíye tẹ́lẹ̀ so láṣẹ mọ́ ẹ̀wọ̀ ṣéyìí òun náà ní ìpìlẹ̀ lẹ́yìn ìbá ọmọ gbogbo olóyìí tí ń bẹ ẹgbẹ̀rún èèyàn ní mọ́kà lójúmọ́ kì í ṣe lọ́dún tí ò bá gbọ́ gbogbo olóyìí yé wọ̀rọ̀ láì ó pọnmi sápẹ̀rẹ̀ ẹni pọnmi sápẹ̀rẹ̀ tí ó bá ń bẹ̀ yóò déwájú ọlọ́run yìí pé àtòun àtàwọn tó ń pè ní michael john ìkan náà làwọn kọ́lọ̀ má ṣètò abẹ́ so bákan náà tó wá sí àkíyèsí wọ́n ní nínú result nínú ọmọkọ́mọ sákìídà àwọn tá à ń ròyìn yìí tó bí yàtọ̀ sí kí wọ́n sọ yìí pé àwọn ti dìkan náà pẹ̀lú ọlọ́run wọ́n nínú tí àkídà wọn yìí bí tó já burú òun náà ni ìgbàgbọ́ pé fìràwọ́ náà tẹ̀ ń rùn bọ̀kọ́ rùn wú kamilu iman عارفون بالله على الحقيقة wọ́n ní firaun jọ firaun náà wọ́n ní imani wọn pé pérépé ojú tiyín ló ti dàbí ẹni pé wọ́n ṣẹlọ́n wọn ni wọn ò ṣẹlọ́n tẹ bá gbọ́ ilé ìlẹ́nu àbá tẹ sì rí pé ó ń kéwú lárúbáwá ń tu ẹ̀ ní sọ pé kì í ṣàbá tẹ bá gbọ́ ní a nítorí pé ìdílé mò ní pípé tìrọ àwọn náà tẹ̀ wọ̀ yìí àtàwọn ọ̀dọ́ ẹ̀ kódà àwọn kan ní wọ́n tún gbóyà kọjá ẹni tó sọ pé fúlọ̀ àwọn ipe olùpayọ̀ wọ́n ní ṣe ìtaánì gan olùpayọ̀ ọlọ́run tẹ bá bèrè pé kí lálàyé ẹ̀ wọ́n ní ṣé nǹkan kan bẹ tí ń jẹ́ ṣe ìtaánì wọ́n ní nígbà tá a fẹ́ ròyìn ọlọ́run lẹ́nu tiwọn lọ́run a sọ yí pé ọba tí ò sí nǹkan kan àfi òun kò sí nǹkan kan àti òun àwọn amáròyìn ọlọ́run bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run òròyìn ọlọ́run pé kò sí nǹkan kan àpò ẹni tó ń sọ pé kò sí nǹkan kan ṣé nǹkan kan lòun ni nǹkan ni ẹ̀ pé kò sí nǹkan kan àpò òun rárá kò sí nǹkan tí ìjọsìn tọ́ sí bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó jọ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pé kò sí nǹkan kan àfòun ìròyìn kúfùrù ni a kì í ròyìn ọlọ́run ọba bẹ́ẹ̀. tó àwọn táwọn sọ yìí wọ́n ní ọlọ́run lọ́ba tí ò sí nǹkan kan àfòun àfòun yẹn náà ni wọ́n wá tú sí pé gbogbo ń tẹ́ ẹ bá ń rí ẹ̀rí nǹkan kan tẹ́ ọlọ́run náà lẹ́ ń rí. nípa bẹ́ẹ̀ ìgbà tó pa ṣètánì láṣẹ pé kó ṣan ni ṣètánì ṣe ebi kí ò bá kó ṣètánì ṣe ṣètánì lè ṣe ajẹ́pẹ́ tí ṣètánì ṣe òun náà ló ṣe é fìràwọ́nà ó hà láwọn tó pin musa àtijọ́ ẹ̀ lẹ́mìí tóbi tí yẹn fi bẹ ọlọ́run tó dákun márùn kúrò ńlẹ́ àbòsí yìí wọ́n ní fìràwọ́nà ń jẹ́ lórí musa tó lè dájẹ́ tọ́lọ́run bá kún ṣe kò lè dájẹ́ ajẹ́pọ́lọ́run náà ló ń ṣiṣẹ́ ọ̀hún fìràwọ́nà sẹ́yìn ńlá hánà àṣẹ ló ń múṣẹ onígbàgbọ́ òdodo ni. sẹ́rí wọ̀láhì kì í ṣe tẹnu ẹni tọ́rọ tó bá ṣe ìbádà fún ọgọ́rùn-ún ọdún tó bá pàdé àwọn àṣetánì èèyàn wọ́n da ìbádà yẹn nù láàrin ìṣẹ́jú méjì péré àfàmọ́tò ó fi ìtàn kan ṣe àpèjúwe ṣùgbọ́n mi ò mọ̀ bóyá yóò náà o èyí tó ń tó àpèjúwe tó dáa ni ṣùgbọ́n ó yá lọ̀rọ̀ yẹn yóò náà sọ̀rọ̀ ó lẹ́ni méjì jọ wà nǹkan wọ́n mọ̀ lẹ́ni tí máa fi lọ́hùn púpọ̀ ṣùgbọ́n kò lọ kò dá ọlọ́run mọ̀ ìdọ́lọ́run mọ̀ yẹn lòun fẹ́ fi ìtàn tó ń pa yẹn ló fẹ́ fi ṣe ẹ̀gbáǹpù rẹ̀ mo sọ pé ìtàn rere ni ṣùgbọ́n bíbẹ́ ọlọ́run ọba mọ̀ láì jẹ́ pé èèyàn ká kíra kíra ó ṣòro mo ṣe ní bóyá lòun náà gbọ́ yé ṣùgbọ́n kàn yẹn òótọ́ ni ó lẹ́ni méjì jọ wà ìkan wọ́n mọ̀ ní olùsìn lọ́hùn tààrà ó sì gbọ́ aláhùn akpárí ni omi ti wà náà díẹ̀ á dìde àlọ́ ó ní kejì kódà tẹ ẹ bá lọ mọ́ṣáláṣí tẹ ẹ bá bọ̀ alẹ́ ẹ káàbọ̀ ni òun ò ní yìde ó ní níjọ́ tí ròyìn wá ń kàn wọ́n wípé ọlọ́run ọba jáde láyé kí máa ń ṣe kúbẹ́kúbẹ́kúbẹ́ mọ́ṣáláṣí yá mọ́ṣáláṣí yá wọ́n lòun lọ kọ́kọ́ fìdí jálẹ̀ tó bá bú sẹ́kún ó ní wọn lọ́lọ́run kú kí ló kù dá máa wá gùn báyìí o. ìkejì tí kì í sábà tẹ̀sì fún ní kàkún tẹ̀dá lè ti rò ìfẹ́ ẹlẹ́sìn ni wọ́n ló ní ọlọ́run àbí iṣẹ́ ọlọ́run tòun ló kú ọba tó wù ú sì ò lè kú ìṣòro òun ló dákú mọ̀ṣídìí wa ní ẹ̀rí pé ẹni tẹ́yìn òkà pẹ́lẹ́sìn yìí ó mọ ọlọ́run ó gbọ́ ìsìláàmù yìí yìí tí ń sáré lọ mọ́ṣáláṣí lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ ìbádà wa ṣe wá rí nílẹ̀ yorùbá ọ̀pọ̀ lè àdínì mọ́ṣáláṣí bàbá àdínì mọ́ṣáláṣí ọba tó ń sùn gan kò gbọ́ yín àáfàá tí ń fi ń joyè gan ò mọ ìmọ̀ bọ́lọ́run ọba ṣe rò rẹ̀ pẹ̀lú àfíńdà tó kọ̀rẹ́ tá a lè fi kì sọ́dọ̀ aṣíwájú ẹ̀dá tí yorùbá dẹ̀gbọ́ eléyìí á ọ̀rọ̀ ẹ̀ léwu púpọ̀ torí ìpìlẹ̀ nìyẹn eléyìí lábẹ́ròyìn táwọn kan ní ó dàbẹ̀ ni pé àkídà líle líle lẹ́yìn máa fi polongo islam àwa ò fẹ́ bà kí dàdí le polongo islam kí ló lé nínú ká ṣàlàyé ọlọ́run ọba bó ṣe ní kànájú ṣàlàyé òun ká júwèé bó ṣe ní júwèé òun káwọn tó fẹ́ sìn kí wọ́n mọ ohun tí wọ́n fẹ́ sìn lẹ́yìn tá a bá wá ṣiṣẹ́ tá a ń pátá a ń fẹ̀ tán ká wá rí i pé àṣọ́rọ̀ kejìlí là ń sọ lẹ́nu táàmù lóòótọ́ wọn ni dẹ́fọ́ nínú ọmọ kọ́mọ láti ń dá àwọn tí wọ́n ní ọlọ́run ọba ò ṣe é ròyìn bí òun ni nígbà tí ò ti ṣe é ròyìn àti omi kan pé ìdè kan ló wà pàtó tí wọ́n ní òun náà ní everything ó mú wọn rò pé à tó bá jẹ́ òun náà ní everything fìràhánà ṣètọ́nì ọlọ́run náà a jẹ́ pé kò sí nǹkan tó ṣe ń jẹ́ṣẹ̀ lójú tí wọ́n iná ọjà ànámọ̀ gan-an kùránì kan fi ń panu ni ọlọ́run dákun má fi eléyìí tán àwò àti burú ni wàláhì ẹni tó bá ti rú ẹ̀ pilẹ̀ tó wá lọ kọ́ lárúbáwá tó há kùránì lórí irú àkídà yẹn. ó lè máa ní lójú ṣùgbọ́n àwọn tọ́lọ́n bá fi ọ̀rọ̀ àpínlẹ̀ yé wọn ò ní wò lẹ́ẹ̀mejì lọ́n sọ pé eléyìí kì ṣàpá òun la ṣe ń ṣe lálàyé káwọn ọmọ wọn há kùránì ṣùgbọ́n nǹkan kan wà tó ṣíwájú kọ́ máa a máa ń fẹ́ kí wọ́n tètè kékeré torí pé ohun téèyàn bá fẹ́ òun ò ní tó ń rò ó dùn wọn kékeré tó di la ṣe máa ń fẹ́ kí wọ́n tètè hàn kékeré ṣùgbọ́n nǹkan kan wà tó ń ju kí wọ́n há kùránì lọ kí wọ́n gbọ́rọ̀ àkídà yìí torí tẹ́ ẹ bá wọn gbogbo àwọn ìjọkíjọ tá à ń sọ yìí kò fẹ́ẹ̀ sí ìjọ kan bó ṣe lè wù kọ́ ọ̀hún tó tí wọn ò láwọn apá tí wọ́n há kùránì àṣẹ ká há kùránì ò tí ì tún nílẹ̀ lọ́wọ́ ṣetán ká gbọ́ àgbọ́yé kí ni kùránì ń sọ ìyẹn là ń rọ àkíńdà láàfin gbọ́yé ẹ wo gbogbo àwọn ìjọkíjọ tá à ń sọ yìí a rí i pé tẹ́ ẹ bá dẹ́nu bá yín parí ẹ̀ ẹ káàkiri kò síjọ bẹ́ẹ̀ hapụrụ ráwọn tó hákòrá nítorí nu wọn boko haram tó ti ẹni tó jẹ́ olórí wọn àwọn tí láwọn mọ̀ ọ́ kó tó di bó ṣe dà wọ́n jẹ́rìí sí pé ni wọ́n nítorí ṣùgbọ́n ni ó tọmọ bá wá láṣẹyídà tó yanjú ọlọ́run ti fi yanjú àṣẹyídà ó ti fi ṣe ọlọ́pàá fún un kò ní ìdíkẹ́nìkan máa ṣọ́ kiri òun gan ò lè ta tó lè fèrè kúrò níbi tọ́lọ́run bá ní kí mùsùlùmí ó mọ̀ torí pé ohun tó ti gbóyè nípa ọlọ́run kò ní í dẹ̀kàn. ṣùgbọ́n yìí tí ò lá àkídà kùránì tó mọ̀ yẹn gan-an yóò fi jẹ́ gàrí tíra fún ṣẹ́kíṣẹ́ tó fẹ́ ṣe torí tó bá ṣẹ̀ṣẹ̀ kú sọ̀rọ̀ tẹ bá ní ah nípa àfáà yìí ń sọ òde ẹ̀kọ́ rẹ̀ tó wá ní ṣé wọ́n mọ kùránì torí kódà kò sí ìkọ́ ọdún mẹ́rin tó ti há kùránì torí tó ti yé tó la ṣe mọ̀ pé tíra tíra tá à ń yẹ̀wò yìí tí kì í bá ṣe bọ́rọ̀ márèjì ṣe rí ohun gan ló yẹ ká ti pilẹ̀ amú agbadi tá a mú agbà torí pé kọ̀ǹpléènì ni kò máa ráyè èmi àtàkùn rí yín nípa ìfẹ́ máa ráyè ó mú tó ti dodo àti ní káṣà àwọn àlàyé àwọn kankan ká lè rí ilé tó a lè ráyè ìjókòó kọ́ àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ yìí. nípa báyìí àbá ni bákan náà nínú ọmọkọ́mọ sákìídà àwọn yìí tó bí bí mo ṣe ń kà á yìí ẹ máa dìímú tẹ́ ẹ bá dé àárín àwọn súfí àwọn jìgújìgú súfí tẹ́ ẹ bá gbọ́rọ̀ àwọn nǹkan tó dọ̀rọ̀ yìí kó má ṣe yín ló mọ̀ ẹ ní ẹ ti gbọ́ tẹ́lẹ̀. wọ́n ní nínú ọmọkọ́mọ tákìdá àwọn yìí bí anahu láfọ́rọ́ pàfi tàhárí khalil wọ́n ní kò tẹ̀ síyàtọ̀ tí ń bẹ láàrin nǹkan kan tó jẹ́ halal àti tó jẹ́ haram. ṣé ìgbọ́ ẹ̀ mo rò pé ti rí yẹn? bẹ́ẹ̀ bá dẹ̀ rí ẹ̀rí ẹ̀ ṣàkíyèsí ni tẹ́ ẹ bá ní ìyàwó mẹ́rin ní sẹ̀rí àlékáfẹ́ ṣé ìgbọ́rí àwọn àbá tí wọ́n fẹ́ ju mẹ́rin lọ fífẹ́ ju mẹ́rin lọ yẹn wọn ò sọ pé àwọn ṣe ní téèkù èyí tó bá lóun ṣe ní téèkù kò sí nǹkan kan pẹ̀lú tó ń sọ pé mistake lòun ṣe yẹn gbogbo tí ń jẹ́ṣẹ̀ mistake náà ni àwọn tí mò ń sọ yìí wọ́n ń fẹ́ àìmọye sì sọ fún yín pé kódà apá kan wà ní oṣòdì ń bí mo forúkọ láṣìírí ó hàn púpọ̀ òun ló fẹ́ hàn jù lóṣòdì àwọn ìyàwó ẹ̀ ò níye kì í ṣe mistake pé àbóyá òun ṣe mistake karùn-ún yóò máa sọ fáwọn ọmọ ọ̀dọ́ wípé tá a bá ń sọ̀rọ̀ mẹ́rin bọ̀ kùránì pépà bàkì kùránì ni ń tún fún yín tó ti rí pé tẹ́ ẹ bá dénú bàtì mí tẹ́rù bàtì mí ẹ mọ̀ pé tí wọ́n bá ní orí orí kọ́ ló túmọ̀ sí tí wọ́n bá ní ẹsẹ̀ ẹsẹ̀ kọ́ ló túmọ̀ sí ṣùgbọ́n sórí àwọn tí irú wọn máa ń rí jù àwọn làwọn mùsùlùmí tó jẹ́ pé ẹni tí ó tán ṣòro wọn ni wọ́n ń wá kiri kì í ṣe pé wọ́n ń wá ọlọ́run ọba láti mọ̀ láti dá ti mọ̀ ọ́ sìn bó ṣe jẹ́ pé kiri yóò gba chọ́ọ̀chì lọ pé ìṣòro lòun ò fẹ́ èyí tó pọ̀ nínú àwọn mùsùlùmí tó yà sọ́dọ̀ tiwọn náà wọ́n ń wá gbára kiri táwọn máa fi pidán tó gbogbo ọ̀rọ̀ pé bákan lọ́wọ́ bá fẹ́ bákan ló ṣe ròyìn ara òun yìí àwọn àyí gan ò ráyè júwe ẹ̀ fún wọn. so wọ́n ní tí wọ́n fẹ́ pé kò síyàtọ̀ láàrin halal àti haram ara ọmọ tákìdá àwọn bí ni so tẹ bá ti ráwọn àfa tí mò ń sọ yìí ẹgbẹ́ ẹgbẹ́ kan tí wọ́n ní ó fẹ́ eighty white anubota about two years ago fine ìyẹn ò jìnnà tó wọ́n ní ṣàṣàmì báyìí ní bíìsẹ̀ wà tóun náà bá gbàdé ọ̀hún á yọ̀rọ̀ pé má pẹ̀jú mẹ́rin lọ kọjá nítorí máa sáré pé lọ́ọ̀rù ni wọ́n tún fún yín so ìtumọ̀ tinú tí kò rá ní dì sínú kò yé yín nínú àwọn ọmọkọ́mọ tí wọ́n ń sọ pé àkídà yẹn bí òun lè rápèjú ẹ̀ yẹn kókó ó jẹ́ ní tí mo fi rán wa létí lẹ́yìn òun náà ni pé lẹ́yìn tá a ti ṣàlàyé tawhid mímọ ọlọ́run ọba lọ́kan wọ́n pin sí mẹ́ta wọ́n wá mú ìdàkejì tawhid wá tí í ṣe shirk wọ́n ní pin sí ìpín mẹ́ta bí tawhid ṣe pín sí mẹ́ta ìkọ̀ọ̀kan nínú àwọn ìpín shirk ó dojúkọ ìkọ̀ọ̀kan nínú àwọn ìpín tawhid a ní tawhid rògbòbíà nígbà pé ọ̀kan ṣoṣo náà wà tó dálé ayé èyí tó dojúkọ òun ni shirk rògbòbíà kéèyàn ó nígbàgbọ́ pé rárá òun nìkan kọ́ òun náà tún láwọn kan tó yan iṣẹ́ fún jẹ́ pé àwọn ló wà ní ìtajì dídá wọn nǹkan kan bí ọ̀sùn òṣogbo ti ń dá ọmọ tó fi orí tì ìyá máa jẹ́ ṣírkù bùbùbíyà tawhid al-uluhiya ìgbàgbọ́ wípé ọlọ́run ọba nìkan ló di ìjọsìn fún èyí tó dojúkọ ní ṣírkù olùhíyà gbígbàgbọ́ wípé ókè á sin nǹkan míì tí nǹkan ọ̀hún lè máa mú lọ jẹ́ fún ọlọ́run ọba then tawhid sifatul asma gbígbà wípé ọlọ́run ọba òjọ nǹkan kan nínú orúkọ àti ro a gbọ́dọ̀ fi wẹ́dà a gbọ́dọ̀ fẹ̀dá wé e tó dojúkọ òun ni ṣírkùlà asma wasifat fífẹ́ ẹ̀dá níròyìn tó jẹ́ ọlọ́run àbí fífẹ́ ròyìn ọlọ́run níròyìn tó jẹ́ tẹ̀dá lẹ́yìn tá a yanjú page two yìí a wá fi nǹkan kan kún lónìí wípé nínú àwọn àgbọ́yé tó gan tó múni kúrò ní islam tó jẹ́ àgbọ́yé èkì nípa ọlọ́run òun ni ìgbàgbọ́ táwọn kan ní pé a gbọ́dọ̀ fi nǹkan kan ròyìn ẹ̀ torí pé ọba tó ní kí òun ní ròyìn ni. ẹ jẹ́ wá ṣàlàyé díẹ̀ lórí adákùránì adákùránì ká lè mọ kí ni ìmáàmù ahmed tó fi takú pé tóun ó bá kú òun ò lórí pé ọlọ́run ọba ò dá kùránì. mo fẹ́ bí léèrè ọba tó jọ ó fi ránṣẹ́ sí wa ṣó mímọ̀ àbí òmímọ̀ òmímọ̀ kí n bá sọ fún pé ọ̀tá ló dọ̀ kí ni ìdáhùn yìí ọlọ́run ló dáa àhà ó mú nǹkan ní bẹ́ẹ̀ ni ó mú ẹ ẹ má tí wọ́n ẹ̀yẹ́ afẹ́ká bẹ̀rẹ̀ torí tó bá jẹ́ láì kan péré la gbọ́ yé pé jìnnú bá gbárí wa wọ̀lá ó bẹ́ẹ̀ tàbí kálá parí síra ẹ̀ láàrin ìbéèrè rẹ̀ ló máa pé tó bá ṣẹ́kù lẹ́nu ìdáde tó mú yẹn lè gbọ́rí ẹ bá fún ọ ní microphone ó mú tán ní ọlọ́run ló dá ìmọ̀ ọlọ́run yẹn ó mú ẹ má tijú ṣẹgbọ́n ẹ̀kọ́ làwọn akọ́ tó kò tó ń tó gbọ́ lórí tí mo gbọ́ pé nǹkan náà lọ́nà dá òkè sẹ́rí ìjọba ṣe yìí wà dáa rígbì rèé sẹ́rí ká fẹ́ kẹ́kọ̀ọ́ aláṣùwà plain and frank tí nǹkan tó lè mọ̀ ní lè mọ́ sòtẹ́yìn náà bá tó bá jẹ́ pé wọ́n ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe ń sọ bẹ́ẹ̀ fine ẹ sọ pé torí pé wọ́n ń sọ bẹ́ẹ̀ wá ṣàlàyé bó ti jẹ́ fún yín tá a bá lọ́lọ́run ló dá ìmọ̀ ọlọ́run. èwo ló ṣáájú náà méjèèjì ọlọ́run ni àbímọ ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ń sọ tẹ́ẹ̀sì ronú tàn òun ni pé nígbà kan rí ọlọ́run tí ń bẹ kí òní mọ̀ àbí ṣe ẹ̀wà dámọ̀ ṣọ́ọ̀bù ọba tó wà ń bẹ lágbárí ẹ̀ òun ni. kò sígbà kan tọ́lọ́wọ́n bá ń bẹ tí ò ní mọ̀ a jẹ́ pé ìmọ̀ nínú ìròyìn pàápàá ọlọ́run ni tó ti yé níjọ́ tọ́lọ́run ti ń bẹ nìmọ̀ ọlọ́run ti wà pẹ̀lú ẹ̀ ó dàbí ọmọ níjọ́ tẹ́ ẹ bí ló ti máwọ̀ ẹ̀ wá sílé ayé níjọ́ tẹ́ ẹ bí lẹ́ti bí pẹ̀lú owó ẹ̀ gbogbo nǹkan tó wà pẹ̀lú ẹ̀ níjọ́ tẹ́ ẹ lẹ́ti bí pẹ̀lú appearance ẹ̀. so tẹ bá wá ní ọmọ wa ọtọ àwọ̀ ọtọ kò lára bí a lè fi kankan describe e a lè sọ pé dúdú ni a lè sọ pé pupa ni àní a jẹ́ pé nǹkan tẹ́lẹ̀ yẹn bí nothing ni wọ́n ń pè é everything ó ṣe é fi nǹkan kan describe ohun tá a ti describe ẹ̀ tó ti wà pẹ̀lú ẹ̀yìnjẹ́ tó ti wà yẹn kì í ṣe pé lẹ́yìn ìtọ́mọ́ tí ń bẹ ni nǹkan ọ̀hún ṣẹ̀ wá bá a. a bá sọ ìmọ̀ ọlọ́run ò sí lóhun tí wọ́n dá ṣe ọgbọ́n yín fine. tá a bá sọ wípé ilé ọlọ́run ni ọlọ́run ló dá káàbà ṣé yẹn bá kí dààmú àdínkù bá mu ó bá mu torí pé ó ń bẹ tí ò sí nǹkan tó jẹ káàbà tó fi pé káàbà a fi ú kì ṣèròyìn ó yí wa dáadáa sí i bákan náà ni tàbá sọ wípé ọlọ́run ọba sẹ̀míìr ọba gbọ́rọ̀gbọ́rọ̀ ni sọfíìr ọba olùríran ni ìgbọ́ràn ọlọ́run ìríran ọlọ́run ṣẹ̀dá ni kò fà kì í ṣẹ̀dá torí pé ń tó ti ń bẹ ó ti jẹ́ olùríran ó ti jẹ́ olùgbọ́rọ̀ ọ̀rọ̀ yíyẹ yín kì í ṣe pé mo ti bà wọ́n jẹ́ o ọ̀gọ̀rọ̀ àbá àti kiri nílẹ̀ wa ẹ wàá mọ̀ pé àwọn ìyá wa fẹ́ ṣèsìn wọn ọ̀rẹ́ lè kọ́ wọn ni àwọn bàbá wa fẹ́ ṣe wọ̀ láàyè wọn ọ̀rẹ́ àṣàlàyé ẹ̀ fún wọn ni ọ̀gọ̀rọ̀ àbá ní nǹkan tá à ń sọ yìí kò yé torí mi wọn kí tíra àkídà rẹ̀ kájọ wa ní tíra àdájọ́ òfin wọn pé ọ̀rọ̀ ìbáṣẹ́pẹ́rẹ́ wọn kí ìdájọ́ òfin náà àfihàn ẹ̀ẹ̀mí gbọ́ kí wọ́n fẹ́ ṣe wá ìsìnkán ní kọ́lẹ̀ rẹ̀ sílùmáì sọ́lọ́sọ́ àfọ́ olóyìn wí àpò olórin tọ́ bí ìgbà tá a bá ń lárúbáwá nìgbà ẹni ọlọ́run bá sì wá ní kó mọ lárúbá náà fún wọn ò rí lárúbáwá náà sọ wọláyà fi bà wọn jẹ ṣùgbọ́n àwọn ni wọ́n pọ̀ ń bọ̀ àwọn láyé mọ̀ láà ọlọ́run ti ń má tuntun àwọn bí àwọn dr aláró bí dr sharafudin gbadébọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ń sì tó pé ẹ̀ nínú wọn ò tó ẹ̀ nínú wọn gbódò wọ́n dẹ̀ ń kọ́ lẹ́nu ẹni tó bá kù ń bẹ̀ nu wọn tó tètè gbalẹ̀ kéwú lọ kó lọ kéwú gidi torí pé ilẹ̀ ìjọba bá wà láàyè torí ọgọrọ ni wọ́n ní táwọn ń pè tó ń pèpè sí wọn fi sì lọ́nà táwọn onídẹ̀ yìí dáadáa ṣe. tó tẹ́yìn bá ń tọ́jú tẹ́ ń sọ ẹ wà nù síra buhari ó wà nù hadith àwọn ìmọ̀ ńlá àbá. tó káwá padà síbi tí mo fẹ́ ṣàlàyé ẹ̀sìn. ẹ ní ìgbọ́ràn ọlọ́run ó ti wà látilẹ̀ ìríran ó ti wà látilẹ̀ àdẹ́kọ̀ọ́ ọlọ́run ọba wa ó júwe ara ẹ̀ pé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lòun ọ̀rọ̀ sísọ ọlọ́run ibo ni kápò mọ́ ṣé n tí ọlọ́run dá ni àbí n tó ti wà pẹ̀lú ọlọ́run tó ti wà pẹ̀lú ọlọ́run ni jọba kún un lọ fẹ́rẹ̀. nínú ọ̀rọ̀ sísọ ọlọ́run lọ́lọ́run ti wá yọ nǹkan kan wá pé ìwọ muhammed lọ fi jíṣẹ́ fún wọn a nǹkan ọ̀hún ní quran làwa ti wá ní ohun tó ń jẹ́ kì í ṣe ìwé tákàndá tá a tẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tá a kọ sínú ẹ̀ gbọ̀ngàn ní quran tó tá a bá ní afikiní yìí búra kì í ṣe pépà yẹn la fi ọ̀rọ̀ ọlọ́run tó wà náà yẹn la fi búra dáadé ṣe ṣàlàyé ẹ̀fúnra wá ń sìn a ní ìgbọ́ràn ọlọ́run ìríran ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ìrò gbogbo ẹ̀dẹ́ níjọ́ tí pàtó ọlọ́run ti ń bẹni kí níwọ̀n ìjọba pẹ̀lú ọlọ́run tó ti yé tó tá bá fi kóránù búra pàtó ọlọ́run náà la fi búra yẹn ló ń ṣe ní àlè fi kàábà búra ṣùgbọ́n àlè fi kùránì búra tó ti yé tá a bá la fi mímọ́ ọlọ́run níjọ́ tọ́lọ́run ti ń bẹ náà ló ti jọba mímọ́ mímọ́ ọlọ́run ṣe é yàtọ̀tọ̀ káwa ní ọlọ́run rèé mímọ́ ẹ̀ rèé ajẹ́pọ́lọ́run náà la fi búra láyé imam ahmed bin hanbal ọba kọba kan wá jẹ tó jẹ pé àpéǹdà àwọn tètè rí yìí ló kó sórí akáàbà ti ṣètánìjẹ fóun náà òun náà rò pẹ́ sí lòun ṣe ó wá ní gbogbo àbá tó bá ní ẹ̀dá ọlọ́run kọ́ ni kùránì wọ́n bẹ̀rẹ̀ jẹ wọn. imam ahmed bin hanbal ó wá takú lórí pé tí gbogbo ayé bá wí bẹ́ẹ̀ òun ní bá wọn wí bẹ́ẹ̀ torí kírú òun bá wí ah, àwọn èèyàn ó kún nínú ọjà ànámà pé pé òun ni wọ́n máa pàtó bá dijọ́ àdínlé pé àbá àgbà sọ bẹ́ẹ̀ làwọn náà ṣe gbà. ó wá ní ó tẹ̀wọ̀n lọ́rùn pé kí wọ́n gbẹ̀mí òun orí ẹ̀ náà ló kúlé ọlọ́run sì jẹ́ kẹ́mi ò parẹ́ nípa pé bá a bá gbóró pẹ̀ lónìí àyàfùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtúndà àwọn bí òun tí wọ́n mú lọ́dọ̀ òjíṣẹ́ látàwọn sọ̀hábà tí wọ́n fi láwọn ọmọ kí wọ́n ló jẹ́ káwa náà wá gbọ́ yìí pé a àdúpẹ́ tọ́lọ́run ní káwa ó kúrò ní ojú fífọ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ àkídà a fi fi báyàn ṣeré tí wọ́n bá wọ́n ti bá àwọn tó jù wá lọ rí tọ́ba ní táwa ń sọ ìbá ń táyé ń sọ mu àá ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣọ́gbà ń tó wà lákọọ́lẹ̀ mu ìyẹn ló má tà tó tẹ́ ẹ ló gbọ́yé tá a bá ní kùránì kì í ṣe ẹ̀dá ọlọ́run ìròyìn ọlọ́run ọba ni tó ti yé now tí n bá dédé dẹ̀ tẹ́wọ́ bí mi nípa àpá kan tí mo ní oníbídíà ni tẹ́ni ustaz kí ló dé tí mo ní ẹ̀ lè gbọ́ yín tá a bá ti ṣàlàyé ọ̀rọ̀ débi tá a ṣe dé yìí tẹ́ ẹ bá ní kí ló fi jó oníbídíà ó dàrú bàbú ṣòkòtò ọ̀dọ́ ń wọlé tí n bá ní kò gbọ́ yé pé ìròyìn ọlọ́run ni kùránì tó ń wájà ilé ń pé wọ́n láì ọlọ́run ọba sùkánà owó ta kùránì tó bá sọ bẹ́ẹ̀ lánàá ẹ̀ẹ́mì alágbòsí ni òṣàbí yìí torí tọ́rọ̀ yìí ò lè yẹ̀yìn náà ó ṣe wá ló tọ oríṣiríṣi àwọn ìtàn ènìyàn tó fi jẹ́ pé sábà di wá pé wọ́n lè ti sọ fáwọn oníbíjì àlàwọn kan bẹ́ẹ̀ ni kí ni rí yìí tọ́lọ̀ ń bá ní wàhálà kí wòye ó máa padà wá yẹ ṣùgbọ́n níbi tá a bá dé yìí díẹ̀ díẹ̀ ẹni tó bá sọrí orúkọ làwọn èèyàn fi máa dá àbámọ̀ nígbà tó bá ti hàn wọ́n ń pè sórí rédíò wọ́n ń pè sórí tẹlifíṣàn àwọn ọmọ tó ń bẹ̀ ń wọlé yìí ẹ̀ wọn aláàfà ńlá ni kódà tó bá jẹ́ pọ̀rọ̀ wèrè ló ń sọ wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ àwọn kan ló ń rò ìní kan ló wòrò tó ti rí bì ẹgbẹ́ náà ń bá ní tó ní làákàì tó mọ kí làákọ́ lọ sọ báwo làwọn olùṣe ṣùgbọ́n báwo ló ṣe júwe ẹ̀sìn àpèjúwe ń pé àlákọ́ọ́lẹ̀ yẹn yóò jẹ́ fún un mọ̀ bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ìgbé àáfàá ni bẹ́ẹ̀ àáfàá kọ́ àwọn tó wá rí bẹ́ẹ̀ òkú nǹkan kọ́lọ̀ ń kó wa yọ ni ọ̀rọ̀ wa tèmi ò ní jù báyìí lọ mo fẹ́ fún aláyè láti gba question tó bá di one thirty mo ń láti bí mo nípàdé ọ̀nà ẹ̀dẹ́jì mo ń láti sáré lọ ẹjọ́ tó lọ́n àwọn tí wọ́n fẹ́ rí mi eh, ẹ ṣe gáfárà fún mi pé àyò nígbà mi láti rí yín lé eh, mi ó mọ̀ sùn mọ́ iye. asalaamualeykum asalaam. aleykum salaam. náà mo kò fẹ́ sọ pé ẹ ti sọ èé. Eh, bọ́lá bá ṣe ròyìn ara wọn ni a máa ròyìn wọn mo wá fẹ́ pa kéèkì our mothers and everybody else that um, kí a má máa kọrin ká wọ̀nyẹn tó máa ní aláàgbé fún nọ́mbà because that. Um, well, àkíyèsí ara ìkẹ̀wá sí however mo máa kóra ró díẹ̀ láti sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn olùgbà kéyìí dà tó bá jẹ́ pé wọ́n lo èdè yẹn láti sọ wípé ìwọ tó bá fẹ́ ránṣẹ́ sọ́lọ́wọ́n ọba o ní ìdí kó o máa rán ẹ̀dá sọ́lọ́wọ́n ọba tó ń sìn lọ gbàgbé kírun sọ́lọ́wọ́n ọba o gbọ́dọ̀ pé gbàgbà lóru nìyẹn abẹ́ẹ̀kọ́ fine tó bá jẹ́ ní tí wọ́n gbà lérò pọ̀ nìyẹn màá fi síbi pé fine ó bẹ́tà ká má fi àwọn nǹkan tó lè mú ìrújú lọ́wọ́ sí sáìbọ̀ ọlọ́run pàápàá lọ bí sísà mi ṣe sọ tí kì í bá ti kọ́lọ́n ló fi irú ẹ̀ ròyìn ara ẹ̀ ṣùgbọ́n eh, kò serious tó bí mo ṣe gbọ́ yé débi ká sọ wípé ẹ má lò ó bọ̀ kákúra ró ó bẹ́tà mo àdé ìpè kákúra ró bẹ́tà kọ́lọ́n ń bá mi san sísà lẹ́sàn-án. Ah, tí mo ní contribution mo ní objection tí mo ní objection kí n bá ní kí kálukú máa kọ́ntribútù pàtọ́jọ́rú ti ń wù yìí àní kúrò yìí tó ti yé a máa rẹ́ ní kọ̀ọ̀kan tó náà fẹ́ pé ọ̀tá kì í fi dáadáa tó ti ń bá sọ pé contribution mo ti fọ́ láì mọye ìgbà pé ẹni tó ní objection bẹ́ẹ̀ pé ní objection mo ṣe ń pè ní contribution bẹ́ẹ̀ kí n máa wá pé bẹ́ẹ̀ kó lè clear sí i. salaam wa rahmatulahi wa barakatuh alhamdulilah um, adúpẹ́sà. alhamdulilah. ọlọ́run abáni lọ́ọ̀rọ̀ mi. àmì àtẹ̀yìn náà um, àkọ́kọ́ náà mo dúpẹ́ sọ́lọ́run bá láti lọ opportunity tó mo ti ń ṣe bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kan sí mi tó láǹfààní àti béèrè. Um, àkọ́kọ́ ṣe ìrántí máa ṣe yín mọ́ mi rìmáìdà sá nítorí ẹ promise láti ṣèdáhùn sí ìbéèrè kan. níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn tí àjẹ́ sì gbọ́n kọ́ báyìí. kí ni ìbéèrè yẹn bí wọ́n ti gbàgbé. òun ni nǹkan tí ọmọ ìyá kan béèrè nígbà kan nípa pé ṣe nípa pé àti máa kó àwọn ọmọ kó ṣe ìgbàláyè wà fún àwọn obìnrin láti kó ọmọ jọ pé wọ́n wá ń jáde lọ kọ́ àwọn ọmọ ní irú bẹ́ẹ̀ ẹni yẹn máa lọ́ra láti dáhùn fẹ́ máa fún wa létí. ok naam ìbéèrè mi sà. naam kí ọlọ́run gbẹ́tẹ́ lè kí lè rántí dá yín lóhùn tó bá di halkọ́ mi ti máa wà bẹ́lẹ́kù that is in two weeks time kí ẹ rán mi létí inṣàlá tààlà. ẹ̀jọ̀ káwọn ọmọ rán mi létí tàbá inṣàlá. nǹkan tó ẹgbàá lérò pẹ̀lú ìyẹn ni pé jíjáde kúrò nílé lọ máa ṣe bí iṣẹ́ tíjà adẹ́kọ̀ọ́ fáwọn ọmọ wẹ́wẹ́ pẹ̀lú agbára ọlọ́run ọba. naam nípa ọ̀rọ̀ taohid naam mo ní àǹfààní láti bá èèyàn kan sọ̀rọ̀ naam wọ́n á ju nǹkan kan bá mi ní ìfowó dàbẹ́ pé mi ì lílà ká ìdá lọ ṣíṣe ti kú. òun náà ni pé ìmọ̀ akọ́yàn ní taohid à ń sọ̀rọ̀ nípa kí ní ṣe pẹ̀lú school curriculum. àwa ń sọ̀rọ̀ nípa pé kíyàn máa fi ìjẹ́kan ṣoṣo ọlọ́run ọba kó fi gbilẹ̀ sí ọkàn àwọn ọmọ kéékèèké nípa pé òjíṣẹ́ lásìkò àṣẹlá ó fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣe àlàyé taoid ni pé láti tètè wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ah. ẹni ẹ wá ṣe àríyànjiyàn wípé kò rí bẹ́ẹ̀ lójíṣẹ́ lásàrásílá ń kò fi taoid kọ ọmọ kéékèèké ní pé so lati láti wá kọ ọmọ sílẹ̀ àwa náà kọ wọn ní taoid pé àwọn adult ni òṣìṣẹ́ ọlọ́run bá ló kọ́ ní taoid so ó kọjá làákàyè mi lóòótọ́ tòótọ́ ni àmọ́ pé ó jẹ́ bídíà láti kó ọmọ kéékèèké máa sọ fún ọ pé aláhùn wáhìn ká máa fi fúláwọ̀ pé ṣẹ́wé fáìn tó ọba kan ló da ọ̀ tọ́wọ́ tó tóbi yọ náà pé kò ń ṣe nǹkan tí kò ń ṣe ẹ̀kọ́ tó wà nù tí a lè fi kọ́ ọmọdé ìyẹn nìgbé mi. sísà mi mo question correctness náà yẹn sọ tó bá ní. oyè ní sà. yes mi ò fi taratara gbà wípé òjíṣẹ́ ọlọ́run ò kọ́ àwọn ọmọdé ní tòhídì ìgbà tó pèsè tó kọ́kọ́ polongo islam àwọn wo ló kọ́kọ́ sáré sí i sáwọn ọmọdé ni àbáwọn àgbàlagbà àwọn àgbàlagbà ni torí ẹni tó wá jíṣẹ́ tí ò jọ ní tìlú mọ̀ kò lè jẹ́mọdé ló máa pè àbí táwọn àgbẹ̀dá tó wù pé àwọn tó ti bàlágà pè àwọn yẹn ló kọ́kọ́ pe tọ̀ọ̀ ṣèdì sí ló jẹ́ kí bọ́dà yẹn sọ pé tọ̀wọ̀ sí ìkọlù kọ́kọ́ ti kọ́ àwọn ọmọ tó ń bẹ̀rẹ̀ ní nígbà tí òun pe àwọn àgbà sí tọ̀wọ̀ sí táwọn àgbà ti kọ́ àwọn ọmọ ọkọ̀ ìgbóná ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́. ṣé n fọ́lò sísà mi ìgbà táwọn yẹn bá ọmọ wọn lẹ́kọ̀ọ́ kí ni wọ́n fi bẹ̀rẹ̀ fáwọn ọmọ yẹn ìjẹ́ kan ṣoṣo náà ni. ẹ ẹ ẹni ẹ àgírí pẹ̀lú ẹ. náà mi ì ní mo àgírí pẹ̀lú. mo ní mi mo bí ọ̀rọ̀ yẹn rí dàpọ̀ létí mi pé. ajẹ́ ẹran létí ajẹ́ ẹran létí. nínú àkọ́kọ́ ọba ní táwọn bíi ní ká fi kọ́ àwọn ọmọ wa. tó ń bá kọ́ ọmọ ọdún méje ká fi kọ́ wọn kí nìkan náà. ẹ̀rọ kíkí. ẹni tó máa kírun tó máa wúlẹ̀ fọlọ́run ọba ṣé nǹkan tí bọ́dà yẹn ń sọ ni pé kò ní ìka ṣàlàyé ta ló ń kírun fún. kí mọ kí ni ìtumọ̀ kólúbọ̀ lọ́rọ̀ áhà tó ń pè ìtumọ̀ fátíà tó ń pè kò ní ìdìbò mọ́. ṣé nǹkan tó ń sọ nìyẹn ohun tó lè jẹ́ pé má lè sì fún òun ni pé ó lè fẹ́ déèyàn tó bá mú gba abala pé àwọn ẹbí kọ́kọ́ pè àgbàlagbà ni wọ́n kì í ṣàwọn ọmọ wẹ́wẹ́ àwa wá dáhùn pé bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ ló kọ́kọ́ pè ṣe tọ̀ṣídì fún nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní bímọ tí wọ́n fẹ́ fáwọn ọmọ wọn lẹ́sìn ẹ wá bèrè lọ́wọ́ ẹ̀ ṣé náírà àti sọ́rùfù pàtàkì ká establish muslim government ṣé yẹn làwọn yẹn kọkọ fi fáwọn ọmọ wọn bí wọ́n bá ní bẹ́ẹ̀ ni wọ́n mẹ́rin ẹ̀ àwa wá sọ pé rárá ó ní ilé ká ti bẹ̀rẹ̀ fáwọn ọmọ wẹ́wẹ́ látọ̀dún méje tí wọ́n tẹ̀ láàkà àwọn ṣẹ̀ ń di nǹkan mú mi ó ní àsọ̀lá àbí ẹni tí ó sì kéré bẹ̀rẹ̀ mẹ́ni tí ń fì àìsàn ìtọ́sọ̀rọ̀ ló ń kí so ìyẹn lè rí táwa ní pé tọ̀wọ̀ ṣíìdì náà ló fi bẹ̀rẹ̀ fọmọ wẹ́wẹ́ tẹ báwa rí bẹ́ẹ̀gà yẹn àníyàn ilé ìdáfẹ́ pé wọ́n ṣe gbẹ́fẹ́ òun náà yẹn ẹ kò sákèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdáhùn tó bá wá fún yín tá a bá tún pàdé in two weeks time ẹ jẹ́ ká mọ̀ ṣe gbọ́ ṣe gbọ́ tó lọ ṣe rẹ̀ question number two ẹ bá pass my chance. salaamaleykum. aleykum salaam wa barakatu. sẹ́kọ̀ndì ẹ̀ má dunu ẹ̀ ó mú tí mo dá lóhùn tán. sẹ́ni ẹ bá yín sí pé tọ̀ṣì kọ́lá àmọ́ ti bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ fún àwọn wẹ́wẹ́ péèjì wo ló wá sọ pé ká fi tọ̀hídì kún ká lè kẹ́kọ̀ọ́ yẹn pé ṣẹgbọ́ question number two. question number two wọ́n ní sísà fún wa ọ̀pẹ̀ ọ̀sùn ní five thousand naira tó kú lọ sọ́jà. so ó wá dọ́jà ó wá rí sísà kan tó wà stranded tó nìdí one thousand naira tó wá jọ láti fi ọ̀pẹ wípé kó lè wá kó fún ní one thousand nínú owó yẹn àbí kó má fún so ìgbà tó pe ọ̀pẹ nọ́mbà yẹn ò ṣe bù so wá wò pé ṣé òun lè fún ní ìnira yẹn tó bá délé kó sọ fún ọ̀pẹ àbí kó má fún. sáré ìtòlù bá dáhùn pẹ́sàn yẹn a ti kọ́ ìtòlù yìí ẹ̀rọ pàtàkì tó bá volunteer torí ọlọ́run. kò sí òòrùn bẹ̀. Mike Emily. Asalaamaleykum. Àgbáyé tèmi ni pé kò lè fún. Mo sọ yé pé wọ́n ní pé èèyàn kan tó bá ṣe tó bá ṣe sàárà lẹ́yìn ọkọ ẹ̀ wípé wọ́n máa gba ẹ̀sẹ̀ pé ọkọ ẹ̀ ládàá tí ò bá sọ fún ọkọ ẹ̀ well answer sister mi correct ẹ̀rí ẹ̀rí yẹn point ẹ̀rí yẹn ni wípé òjíṣẹ́ ńlá ní obìnrin ò lẹ́tọ̀ọ́ láti ná nínú dúkìá ta gan láláì gbàyọ̀ǹda ọkọ ọkọ kọ́ ló ní wọ́n pé kó yẹnu sí sọ́dọ́kọ̀ tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kó lànà bí fúnra rẹ̀ obìnrin yọ àwọn nǹkan ọ̀ṣọ́ lára ó ní yàrá òṣèlélá sábà pàtùmọ̀ kó wá rè ó ní ṣòwò sọ fọ́pọ̀ ẹ̀ tó fi yẹn sìn ẹ̀rí ibẹ̀ ni ó ṣì pòt ìdáhùn correct sísà tí ó bá ra ẹrù situation yìí mo mọ feeling tí wọn máa ní feeling pé ṣá máa wá wọ ọmọ ọ̀nà kí a máa jẹ́ ìsàlẹ̀ ní one thousand naira lọ́wọ́ ni but máa béèrè question kan tó bá jẹ́ pé sísà yóò mú ọkàn kan lọ́wọ́ kí ló máa ṣe ní àná lọ́wọ́. a ṣàdúrà àríwẹ̀kọ́ àdíbẹ̀ ẹ̀kọ́ pẹ́rùn náà bá ṣàránṣe bí ẹ̀dọ́kùn ẹ̀bá ọ̀ràn sísà yìí lọ́wọ́ ṣùgbọ́n bá ní ìlú gbogbo olùkárí tó ti yé ẹni tó fẹ́ fún kò ní rí ìrànlọ́wọ́ òun bá á dá wàhálà sí rẹ̀ lọ́rùn sọ̀rọ̀ àwọn ó fẹ́ kí ní ìkọ́ tó sunkún dé ó fẹ́ kí ní sọ́mọ ó tún máa bẹ̀rẹ̀ nìyẹn bọ́t ẹni tó bá mọ̀ wọn rẹ̀ á ní ọlọ́wọ́n bá tọrọ ẹ̀ gbé fún ẹni mọ́ràn tọ́sí ìmọ̀ tó gbogbo irú tó fìyà jẹ bẹ́ẹ̀ náà láà lè ṣe àránṣẹ́ fún gbogbo sísà bàbá lónú problem kí n ta lè fi ṣe tó bàbá lọ́wọ́ àfiṣe tí ò bá sí a ṣàdúrà fún a wá wo kí ni alternative ṣé pé àti tọrọ àránṣẹ́ fẹ́ẹ́ nǹkan ń ṣe ó rọrùn ju àti tọrọ àánú ẹni lọ tẹlẹ gbọmi yé tàdánù kan lọ sí tó ní di help tí n bá ní ẹjọ ìdí sókè ẹ bá wa tọrọ kí tẹbi ní la ó rọrùn láti ẹdá kan ọ̀yà lọ́wọ́ ju bẹ́ẹ̀ sọ ẹdá kan ẹrùn mi lọ́wọ́ lọ ẹ sì gbọ́dọ̀ mi ẹni tí nǹkan ń ṣe ojú àti láti tọrọ but ẹni tó fẹ́ tọrọ fún ẹni tí ń ṣe ẹnu ẹ máa dágbére ẹ dákun ọlọ́run lè fi lélẹ̀ dáhà náà wò ẹ jẹ́ ká hẹ̀ pẹ̀ so ó mọ̀ tó bá rẹ̀ ẹrú situation yẹn tó dẹ̀ mọ̀ pé òun ò rí ọkọ hẹ́ẹ̀ kan tó lè ṣe fún sísà yẹn ó lè ba káàkiri àwọn tó bá lè tán fojú jọmọ ẹ dákun ẹ wọ́n mú tó wá lọ́ọ̀kan yẹn wọ́lá àdánwò báyìí báyìí ló bá ẹ bá wa ràn lọ́wọ́ torí tọ́lọ́ kan lè ṣe ni ẹ ní irú circumstance bẹ́ẹ̀ so ká mọ nípa wa ká yàtọ̀ sí nípa wa ò ká tàbá fẹ́ hẹ́ẹ̀kẹ́ ara ìbẹ̀rẹ̀ wisdom ni question number three tí abẹ́rẹ́ nǹkan fọ́ọ̀mù ẹ̀ ń kọ́. ẹnì kan ṣe sàlámà lóko ṣáà nọmba àwọn nọmba three tí nọmba bá kàn yìí yẹ nọmba three. àbí chain yẹn wọ́n ló bèrè question ni àwọn ni ok bismillah tí o bá fẹ́ ra nǹkan fún ọmọ ẹ̀ ń bọ́ ṣé èèyàn ní láti béèrè lọ́wọ́ ọkọ̀ ẹ̀kọ́ tó ṣe rà. òun ló lo owó ẹ̀. ẹ bẹ́ẹ̀ I expect àwọn àbúrò ti ní understanding àwọn kan kéékèèké kan tí ìyá ò lè má fẹ́ rà fọmọ tó ti yín so àwọn permission kan kì í ṣe pé pé detail nǹkan tá a fẹ́ rà là ń láti máa pe àbúrò but permission kan pé àwọn owó pẹ́ẹ́pẹ́ ìpẹ́ kan kò ní ìdí kí n tó bá ti fún yín ní permission yálà ó sọ ọ́ àbí pé kò ṣóòfin ń bí òun níjọ́ pé ẹ sọ pé ra nǹkan báyìí tó ti yín sìn a lè tèkì àgbámi sí ara rẹ̀ ń sìn ó wá ní ìgbà tí mò ń bọ̀ mo rí pẹ́ńsù yìí mo rà fọmọ yín àbúrò ní ọlọ́run àfàlùbáríkà sí. ìjọ míì àwọn nǹkan tó wà ní lẹ́bù yẹn bẹ́ẹ̀ pé kí n tó ṣe ẹ̀kọ́ lẹ́tà kí n tó rà fọmọ kékeré sí bọ́dọ̀ fọlọ́rù yìí ten thousand nígbà tí wọ́n ń bọ̀ bọ́nà àbú kó ṣe àdúgbò àìsàn ní sìmẹ́ǹtì òbí nine thousand náà ká máa mọ́ra lékíkọ́ sílẹ̀ àbú wọn bèrè pé ta ló ń dá plan lóyìí tó ti nǹkan tó ń bọ̀ lórí so àwọn nǹkan kéékèèké yẹn pé àbú yìí bínú ẹgbẹ́ ìkẹ̀kùn permission ṣùgbọ́n bó ṣe wá péré tó yẹn tó bá ní mú láyé ẹ̀ mára bọ́ǹsù pọ̀mọ́ mi mọ́ mo tẹ̀yìn torí tọ́lọ́run ẹ̀sìn lọ́run lára ẹ̀ pé má jẹ́ kí abẹ́ǹsù jẹ́ àwọn ọmọ yìí tó bá ti ní ìdí ẹ̀ tọ́kọ̀ tó máa wà délébù Now, question number four. Question number four. السلام عليكم. عليكم السلام ورحمة الله وبركاته. Number, okay, number three, Bismillah. Mo fẹ́ bèrè pé tí èèyàn bá lóyún. Tó wá di ọ̀sítà tó wá ti ká tó wá ti ká àbí bí ọmọ ọkùnrin tó blọ́ọ̀mù kan ṣé wọ́n lè ta mi àwọn dókítà sọ pé wọ́n mi létí o ṣé àwọn ọkọ̀ wọn sọ pé à pé tí ọba àmì létí ẹ̀kọ́ ti pààyàn nìyẹn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni bí ń fi ọmọ ń fò wọ́n sọ pé ibi tó yẹ kó wà wájú ti wà lẹ́yìn lẹ́yìn àdáwọn ọkọ̀ bẹ́ẹ̀ ni ṣé wọ́n lè ta mi létí. naam àwọn àfáà dáhùn àwọn kwẹsàn yìí mo ka eh, fatuwa lórí mẹ́ta bá àgbà dáhùn kwẹsàn yìí wọ́n ní level of deformity ìyẹn pé seriousness ti ó kó bá ọmọ gbọdọ̀ jẹ́ tí àwọn tí wọ́n páyọ̀ ọlọ́run lè rí sí wọ́n tó sọ pé bẹ́ẹ̀ ni ó tó fún wọn láti terminate ẹ̀. kó má jẹ́ wípé ìpáyà pé ọmọ yìí ò ní strong tó bá wàá ṣe fẹ́ àbí kó fine tó bá wàá ṣe fẹ́ nìkan ló máa mẹ́lòmíì terminate ẹ̀. level seriousness yẹn wọ́n ní tábà ni wọ́n máa gbé ọmọ yìí ṣùgbọ́n kò ní fáìn àìfáìn kì í ṣe big deal ààrẹ ń tó ọdún tọ́lọ́run sì ní kó ṣe èrè kódà nínú àwọn àfa àgbà wọ́n máa ń ròyìn ẹnìkan tí ó ní wọ́n bá sọ pé èèyàn ọdún example ni ọ̀tọ̀lọ́run fún nímọ̀ ẹ̀sìn ẹ̀tọ́lọ́run fún nímọ̀ ẹ̀sìn wọ́ládùn so kó mọ ọdún kò tó ní excuse wípé bóyá tó bá bí ẹsẹ̀ kan rírọ kò tó ní excuse ṣùgbọ́n ṣẹ́fẹ̀ ọmọ kan rọ ó ti ẹlòmíì lójú débi pé bá bá ní kó terminate ọ̀rẹ́ láti terminate ẹ̀ à ń rẹ́ ipò ń pokùnso látara pé wọ́n ló lásìlẹ̀ wọn máa jẹ́sẹ̀ méjèèjì ní òwú kó wá lẹ́yìn tó ń fìdíwọ́ láyé ádẹ́gbé nǹkan jẹ tírú ẹni yẹn bá gbúrò pé ọmọ tó máa bí kò ní mẹ́sẹ̀ méjèèjì wáyé afẹ́ terminate ẹ̀ adéẹ̀kọ́ ni àwọn afáwa ni wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ pé kí individual dédé determine ẹ̀ a máa ní ìdàwọn àfáà láti gbọ́ kí ni seriousness deformity yẹn kí àpèjúwe wọ́n ní tó dájọ́ pé deformity yẹn máa dé lẹ́gùn pé ìgbésí ayé ọmọ yẹn gan ọmọ yìí gan ò ní ẹ̀jọ́ yẹ débi pé táwọn èèyàn àyà àwọn máa já ó máa rìpẹ́ẹ̀rì àwọn èèyàn tó ti yé lápèjúwe sí ẹni tí n kí ẹ kó àwájú wà lẹ́yìn torí yí sẹ́yìn táwọn èèyàn bá rí wọn lè sá pé àwọn ráǹjọ̀nù débi pé kò ní ìjọ ìlà ìfẹ́ tó ti yé sí irú yẹn làwọn àfàṣọ pé tí wọ́n bá rí kéésì àwọn lójú pẹ̀ gbogbo ìwádìí pé bó ṣe dàbẹ́ ni kọ́mọ yẹn máa wáyé nìyẹn àbọ̀mọ tí wọ́n bí tó ń múrí mẹ́ta bọ̀ ẹ̀fọ́ báwọn kéésì bẹ́yẹn èèyàn á máa jáyà débi pé àti ẹ̀sìn lè bá lò gan kò ní rọrùn pé irú yẹn wọ́n lè terminate alánú sẹ̀ ṣèṣiyé tí individual bá kọ́ di ẹnu máa wọ́ lẹ́yìn ẹ̀rọ máa yọ ké ojú ẹ̀ bá ń yọ sọnù ó pààyàn ní lóòótọ́ náà. ẹ̀dọ̀ tó bá ń pe ss nǹkan. wọ́n jẹ ss ẹ̀mọ tó kọ́ ní ẹjọ́ ẹ̀ bí òun ṣe di kọ́mítì yóò ṣe di kọ́mítì ss ss ni pé a máa àwọn àwọn àmàyára ṣe àbẹ̀kọ́ ni fine àwa rí cases ẹni tí kì í ṣe ss ohun tó ń bàjà ó serious ju ti ss lọ àwọn doctors máa sọ fún yín pé ó serious ju ss lọ tó fi yín sí so ss in fact management ss need wọ́n ní ẹ má expose wọn sótútù ẹ má expose wọn sí environment tó dọ̀tí kó jẹ nǹkan tó wà nourishing and nísìnyí wọ́n tẹ̀ sí ráwọn medication tó jẹ́ pé àjẹsára tó máa suppress àwọn kìnìún ss kì í ṣe àrùn rárá yes question number àràrà ah, a ah, lè torí ìyẹn terminate o ẹ ṣe ohun tẹ rán mi létí ìyẹn terminate àtọ́làtọ̀ wọ́n kàn níbi pé ẹ eh, kí wọ́n assist wọn in fact ọlọ́ọ̀tẹ̀ máa ń ṣe kankan fún wọn àwọn kọ̀ọ̀kan tí mo mọ̀ wọ́n máa ń wà especially gifted students mi ò mọ̀ bóyá coincidence ni o wàláhì mo ti bá mẹ́nu ọ̀dọ́ ìdí o wọ́n máa ń wà gifted so wọ́n yìí àní sọ fún làásọ ọ̀tí rẹ̀ bá wá kì í ṣe nǹkan tá a lè máa wá kó lókàn pé àdánwò ah, no management ló kàn need management ló kàn need now question number three number four aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ sọ pé mi pé mi mọ̀ bóyá ṣé mo ní èèyàn kan mi mọ̀ bóyá ó kọ̀rẹ́ tàbí kò kọ̀rẹ́ wọ́n ní pé téèyàn bá lọ sí ẹni téèyàn kú téèyàn gbọ́dọ̀ jókòó ní táìmù tán bá lọ sí òkú yẹn téèyàn gbọ́dọ̀ jókòó èèyàn gbọ́dọ̀ ṣẹ́ ní tó bá ti kí wọn kó kàn padà sílé. ok ó fẹ́ jọ pẹ̀lú àlàyé àkọ́kọ́ náà hadith wà tó sọ pé tí wọ́n bá ń gbé òkú kọjá kódà bó bá jẹ́ òkú kẹfẹ́rí súnà ní ká má wà níjòkó ká dìde ká fi gbé kọjá ó dàbí ẹni pé mo padà gbọ́ pé àjà lẹ́yìn ìyẹn ó fún wa nígbà láàyè pé a lè jókòó kọ́ sí túmọ̀ rántí dáadáa ń sìn ni pé ká dìde láti fi pọ́n láti fi ṣe àpọ́n tó fúnra rẹ̀ àní ní fún kẹfẹ́rí tó kú torí wọn ni kódà tó bá jókòó kẹfẹ́rí ganan tó kọjá nínú tẹ́sì yẹn ká dìde. now tó bá jẹ́ ìyẹn ń sọ nìyẹn bẹ́ẹ̀ ni. ọmọ ẹni pé téèyàn bá ti jókòó pé téèyàn bá ti ń sọ̀rọ̀ yìí afẹ́rẹ́rìn yìí ò dẹ̀gbẹ́dọ̀ rẹ́rìn. ok a dáhùn pé ara àwọn ẹ̀kọ́ dáadáa ni tí kì í ṣe pé hadith kan pàtó ló sọ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ ṣé ẹ mọ̀ wípé téèyàn bá jáde láyé ohun tó máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ wa ń bíyì ni pé àwọn èèyàn á wá jókòó ti àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí wọn á láwọn ń bá wọn dárò adẹ́kọ̀ọ́ tọ́ ọ bá lọ síbi tán ti ń bá wọn the typical traditional setting àwọn ọ̀rọ̀ tí ń ba ìmánì jẹ́lẹ̀ máa gbọ́n bẹ́ẹ̀ yàtọ̀ ìbámọ́ ọlọ́run kúkú mú wọn sọ́ni sọ́ni tù márùn-ún ọlọ́run á mú wọn bí yóò ti bẹ̀rẹ̀ fún ti ni wọ́n máa ń sọ ìyá yìí tó bá ti ń pé ju pósẹ́sì lọ ẹni tó ń tí wọ́n wá ń gbá dárò á bẹ̀rẹ̀ sí ní ro pé ṣé wọ́n wá wá kí wọ́n máa lọ lásán àsìkò ti tó ẹ̀yẹ kí wọ́n lè wá nǹkan fún wọn láti jẹ á fún wọn sí dààmú pé kò yẹ káwọn má gbà wọn lálejò ṣùgbọ́n tá a bá ti ẹ̀fà ayé pààyàn jókòó débi pé wọ́n ń ronú pàǹfẹ́ ṣe òsílẹ̀ ó súnmọ́ kárí àṣà búburú yẹn parẹ́ lóòótọ́ lóòótọ́ ní táwọn àfáàsọ ni pé wọ́n ní ká má yan àyè kan tó bẹ̀ láti ń gbàlejò tó kù dákó fún wa ẹni tó fẹ́ wá fún wọn sàlámà ló kù ẹkú rọjú o ẹkú ara fẹ́ra kù ọlọ́run ajá pàdé láti jẹ́ náà o ọlọ́run àmú ẹbí dúró ẹ̀sìn ìbàjẹ́ láti lọ pàdé àwọn náà tó aníkárí yín ká fún yín sùúrù ni ká dẹ̀ máa lọ ìyẹn ló dára jù tó bá pé hadith wo ló ṣe léèwọ̀ ká jù àmọ́ hadith kò ṣe lè wọ̀ ká jókòó ṣùgbọ́n mo ní ibi tí wọ́n ti yọ ibi sẹ́dọ̀ zẹ̀rẹ̀ à fífẹ́ di aburú lọ́wọ́ tó tó ń ṣẹlẹ̀ pàápàá ti yọ tó ọ̀rọ̀ tẹ́mi yẹn sọ ó correct sister mi tó ti yọ táwa náà bá kẹ́kọ̀ọ́ yẹn àámọ̀ yìí pé bẹ́ẹ̀ ni wọn fẹ́ ká tọ́jú tá a bá lọ sẹ́ni tí ṣe àbíkẹ́ èèyàn kún fún ṣùgbọ́n tá a bá ní àgbọ̀dọ̀ jókòó nǹkan mi àwọ̀ torí pé àwọn kan wà fún láti jókòó tì àwọn tó máa jókòó sí àwọn tó súnmọ́ kí tó jẹ́ pé tó bá ti ẹ̀fọ́ ní ìdúró àwọn èèyàn á lè dì mú á lè rán létí àwọn nǹkan kọ̀ọ̀kan tó fẹ́ ṣe irú state of mind tó wà ó lè má lè ṣe àwọn ẹ̀rọ ràn lọ́wọ́ tí ìbáwá sí rẹ nìkan bẹ́ẹ̀ bàbá wa ní kí ló bá ní wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ jókòó ó ti rí sí àtún kọjú dáadáa láti ní rárá kì í ṣe pé hadith ló kọ ṣùgbọ́n àwọn àfa ayọ látara tí wọn ọ̀fẹ́ ká wá tún sọ òkú tó kú ká tún sọ di mùsíbà ńlá fẹ́ǹtì nǹkan ṣẹlẹ̀ ká wá jókòó tì wọ́n lọ́rùn tó o bá tó wáyé pé ẹni méjì mẹ́ta wọn lọ mẹ́ta méjì ní ìtúndé wọn lọ kò ní ronú kó nǹkan dà kẹ́yìn. ṣùgbọ́n tó o bá pọ̀ tẹ ẹ wá àwọn ibi mẹ́wàá wá wọn wá bọlọmọ wá tẹ́ni sí fún ọba yìí lórí pé mẹ́wàá ẹ̀rọ àtọ́fẹ́ jókòó àwọn mẹ́wàá kan tún wọn ní ọ̀hán àlọ́gbà tó ń gbẹgbà sí àbí díẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ nìyẹn ọ̀tá bá ti kẹ́kọ̀ọ́ pé wọn ọ̀fẹ́ ká tẹ́ ń bẹ̀ insha allah ṣètàn náà ní tẹ́ ẹ níkẹ́ni káwọn tó ń bọ̀ wá sí wọn so ó wù ẹni yẹn correct question number. question number. bẹ̀ẹ́ question yẹn náà. bí wọ́n á jẹ́ pé ẹni yẹn á wò pé à bàbá yìí ti kú ti pẹ́ o jẹ́ kí n wá dín àkàrà púpọ̀ ó kàn wá fún ìpẹ́ à àkàrà tí mo dín fún ìmú kàn fi ṣe sàrà fún ni ó wá gbé wá fún ìyọ̀kẹ́ wa ní àwọn òkè ń jẹrú ẹ̀ ìwọ ló ti dájú ní kéèyàn tó fún pé àwọn òkè ń jẹrú ẹ̀ kó máa gbé lọ kéèyàn wá wò pé ìgbà tó ti fún àwọn ọmọ yìí jẹ́ kán dá padà ìwọ ló ti dájú ṣé pé ní kán dá padà ni ẹ̀ tó sọ fún pé ààrẹ bá má jẹ́ àkàrà nǹkan kan ẹni ìjọba lọ fẹrẹ ọrọ sàrà òkú a máa ń kí àwọn èèyàn ń lọ pé kí wọn má máa dìídì pé àwọn fẹ pèpè sí sàrà òkú torí ó jẹ nǹkan táwọn kan ń ṣe tí wọn ń pè ní pàtí tí wọn ń pè ó dẹ̀ jẹ́ pé ibi pé wọ́n á pe àwọn èèyàn kan pé kí máa bọ̀ àwọn ṣíṣe eléyìí pípéyàn tí jẹ pati lórúkọ òkú ó tako àkọsílẹ̀ ṣùgbọ́n òdodo pẹ̀lú mi pé ìgbà táwọn lóbi sọ wípé ẹ ti sàárà rántí àwọn òkú yín kò sọ pé irú sàárà kan yàtọ̀ sí irú sàárà mi ó jẹ́ káwọn àfa kan bọ yí sí pé kí ẹ náà lèèyàn sè tí òun ṣe pé pèsè pé ẹ máa wá pàdé pápẹ́jú èsì amóbi táwọn afọ́jú wà níbọ̀ mú wè lóbi tó mẹ́ta àwa sì rẹ̀ sí a ní ẹja kan lọ́ba ha fún wọn àbí ibi sáàpù tí wọ́n wá ní àrùn pàtẹ́ lọ́ ha fún wọn. èyí tí mo ṣe ń jẹ mọ̀ pé torí àwọn òkú mi ti mọ rántí ni tọ́kì ṣùgbọ́n ìta máa ń sábà ṣe ń lọ wá pé ẹ̀dá kan ṣáà pé ìlú bàbá pé wá ń yẹ ẹ máa bọ̀ ìyẹn tako àkọọ́lẹ̀ ìbọn ṣe fẹ́ ká ṣe. ikọ̀ hábà nínú jẹ̀lú àtẹ́jẹ̀lú ó ní a máa ń rí kúnnà nàcúdú ìmá àìndàlmẹ́yì ọ̀fẹ́ ní àtúl ọ̀hán lọ́hùn mìíràn nìyà ha ó ní láyé òjíṣẹ́ ńlá a máa ń ka pípàdé wa níjọ̀mọ́ lọ́dọ̀ ẹni tó kù bá kú fún àti mímáa dáná fáwọn èrò tó kó wa jọ yìí a máa ń kà fún àdáhà ara kíké lórí òkúta nẹ́bí ṣe léèwọ̀ sàfáàbí lẹ́nu tó sọ̀rọ̀ yìí ó ní ẹjọ́ àpàdé láago báyìí bí máa wò ó pàdé nínú olókùú wọ́n máa wá ṣe oúnjẹ fún wọn yìí àwọn táwọn jẹ́ sàhábà àwọn máa ń kà fún èèwọ̀ làwọn àfàṣe ní káyàgò fún yẹn tó ti yẹ gbogbo sọ́dọ̀tọ̀ mi ta fẹ́ ṣe tá a forúkọ ẹ máa bọ̀ ta fi rántí bàbá wa ṣe sọlọ́láhìlhàm sọ́dọ̀tọ̀ ni ọjọ́ mú number five. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. naam um, question tí mo fẹ́ béèrè nípa social media ni. okay. so there is this group on whatsapp wọ́n náà fẹ́ kìláwá group ni. okay. so um, sisters from different countries ló wà lórí group yẹn. okay. then the coordinator is an architect. okay. wọ́n wá ní pé wọ́n fẹ́ ṣàfihàn ìkọ́rọ̀ ìdùnnú aláìsí máa kà for hand frequently tí wọ́n ní we finish the Quran in four days as a group wọ́n máa allocate chapter sí oníkálukú máa kà fún so it is expected that we finish in four days wọ́n ní pé gbogbo reward and plan tabaka ẹ̀ tó máa bá òkú àwọn òkú mùsùlùmí àti àwọn àti àkà so ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní pé ṣé kò ń ṣe pé ẹni ìṣù wà tọ̀lẹ̀ tó lójú tèmi ń mú à ń ka Quran as a group so mo mọ kọ́kọ́ ní four five. àkọ́kọ́ náà jí iná pọ́ọ̀sì pín yẹn ṣé máa fi tán ìtẹ́ ta sí i. ní òun kàn sọ pé ká ṣá àti parí ẹ̀ four days is not compulsory ẹni tó bá lè ní parí in four days fine. ẹni tó fẹ́ beyond or before there is no problem. ẹni tó bá dẹ̀ wá sí bẹ́ẹ̀ eh, àníyàn ni pé fún àwọn ẹ̀kú àbí. Eh, sheikh islam ibn taymiya ó wà nínú àwọn àbá tí wọ́n ní àwọn orí nǹkan tó rọrùn kí hàn pé tó rẹ̀ kù. ṣùgbọ́n sọrí ní ẹ̀sìn wa yìí kò sáàpá kan tó káǹkà débi kó sọ ọ́ kí wọ́n má lè béèrè pé pẹ̀lú ẹ̀rí wò. ọ̀gọ̀rọ̀ nípa bá gbórúkọ sheikh islam ibn taymiya a ní ìrọ̀lẹ́ ìmìjà ni a kí ẹni tó sọ nìyẹn a máa ṣẹ́nu kù lánàá tàbí jẹta ní taṣe halka àwọn brothers à ń sọ̀rọ̀ lórí mímú rẹ̀ níyì obìnrin kí marriage ẹ̀ tó jẹ́ marriage. àwa kàlẹ́ bíi pé nínú àwọn àgbà afa afa kan wà tó ní sísọ ṣẹgbẹ́rí ẹ̀gbọ́rí imam abu hanifa tí kì í bá ṣe bí afa yẹn ṣe kàǹkà tó tó bá jẹ́ afa ìwẹ́rì wọ́n ti fà á ya. onígbàgbọ́ tòun ni pé ó dẹ̀ máa wọn àdí tó jọ ohun tó ń tó ń gbọ́yé wá ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àbá yòókù wọn ọ̀gá lọ́wọ́ ẹ̀ o wọn láàfin yẹn sọ pé gbogbo sísà ó jẹ́ first timer ó jẹ́ abilékọ ó jẹ́ whatever ó ní ìdèwọ̀lì yẹn dẹ̀ ló correct but mo ń fi yẹn pé wọ́n lè sọ nǹkan àní nítorí páwọn náà sọ ọ́ pé ká má yẹ̀ wọ̀n pé ẹ̀rí wo ló wà ń di ẹ̀. tó ọ̀rọ̀ tí àbọ̀ hanifa sọ yìí àdúrà púpọ̀ tọ́lọ̀ ṣàmójúkú òfin tọ́lọ̀ má dùn ńlá bẹ́ẹ̀ but àgbá wọlé. irú ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣókùn islam ìpínlẹ̀ tó yí ẹ̀sán ló sọ yìí pé títí kùránì fòkù lójú tó ń bá àpá ni ẹnìkan ò ní mọ pàtàkì kùránì àti kíké fòkù tó tó òjíṣẹ́ ńlá àtàwọn sọ̀hábà yìí. tó bá jẹ́ pé ládàá kan wà tó tún wà nínú kẹ́nìkan ké ó ní kó lọ máa bọ́ òkú òun kọ́ ló ń fẹ́ gbaládẹ́ ni ó yẹ kára kọ́ lẹ̀ bẹ́ẹ̀ tí ò ti sàkọọ́lẹ̀ fún ìṣesí ní ìfẹ́fẹ́ bá wọn ṣe dídà ni nínú táwọn yòókù nípa koran tó pọ̀ títà mi. wọ́n ṣe máa kí i làbà ní ìrọ̀pàbùrù bọ̀ tó ṣe ṣàlàyé yìí ó sì wọ́n fi ẹ́stábíṣì online group yẹn gan-an kò bá kọ̀ sílẹ̀ mu màá pè ìfàpẹ́kẹ́ jáwọ́ mbẹ́.

anábìnrin ká ṣe sọ́dọ̀kọ̀ táwọn òkú lókè hmm. náà nínú sọ́dọ̀kọ̀ àwa rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé kò ní ìdí ká béèrè ẹ̀rí pé ṣá lè fi ṣe sọ́dọ̀kọ̀ kan tó lọ. for example sí mo ní ká ṣe sọ́dọ̀kọ̀ ara àjẹ lọ sí mọ́ṣáláṣí ohun tá a gbọ́ yín sí sọ́dọ̀kọ̀ generally ká ṣe nǹkan téèyàn máa fẹ́ ṣe pẹ̀lú owó ni pẹ̀lú ara mímọ́ ni kó wá jẹ́ pé èèyàn ṣe pẹ̀láníyàn pé láàdá sáàrí ń bẹ̀ wọ lọ́wọ́ bàdá kò máa bá a fi òkú wa ṣùgbọ́n ṣe ló quran ohun tó ń fi yàtọ̀ òun ni pé ìbáàdà ni ṣé ń bọ́ pọ́ńtùkù yẹn ni mo ra àrí mo gbé lọ mọ́ṣáláṣí mo ra textbook mo gbé lọ sí school tí wọ́n ti ń textbook mo ra irinṣẹ́ mo lọ síbi táwọn ọmọdé tó ń kọ́ṣẹ́ ìyẹn ò nídìí text torí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá ara ń tẹ̀yàn lè fi ṣe sọ́dọ̀kọ̀ ni but kí n bá ní mo fẹ́ yan násìlà násìlà tí mo fẹ́ yan nígbà kan ni mo wá fẹ́ yan torí àwọn òkú àádọ́rẹ̀ pé pẹ̀lú text wọ ìbáàdà afẹ́rí text pé ká ṣe ká tó ṣe ìwé ní kíkẹ́ quran ló fi yàtọ̀ tó kúrẹ̀ alhamdulilayi amin question number six now ẹjọ ẹjẹ tí ìfìyẹn ṣe last question tó ń bí kí mò ń kọjú lọ. tí n bá ṣe tán tí mò ń lọ bóyá tá a bá ṣì ní one or two things láti bára wa discuss ó mú àbẹ̀rẹ̀ àdàbí ẹ̀jẹ̀sẹ̀rẹ̀ náà yóò bá handle kò fi di group of staff àwọn tí sàlá kírun àwọn tí wọ́n ṣe retí àwọn àbú ṣẹgbọ́ yes. ó mú sùmẹ́yà ẹjọ́ dúró dèmí bẹ́ẹ̀ torí mi nílé tàn rárá yes aleykum salaam. question mi lórí um, àwọn tó máa ń ṣe this fáwọn èèyàn mobile health um, check-up bíi sugar test bp reason ìgbé ṣé àgbẹ̀mọ́lé lọ ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn. láti máa bá wọn read àwọn nǹkan yẹn. yes fún like daily news. of course kò sí nǹkan tó rán pẹ̀lú ẹ̀ ibi tí problem kan lè wà rí ẹ̀ ń bèrè pé ṣé obìnrin lè máa ṣe fọkùnrin. So that's, is that no, no, no, no. So the machine. Of course, there's nothing wrong with it. So that's a killer, no àbí bóyá sọ kan dẹ̀ wá tó hàn fún mi tẹ̀sán bèrè tẹ̀sán yẹn. mo mo dó mo gbọ́ pípa ní kẹ́hìn kan sọ pé kò wá òkè láti lọ́n tó ẹ̀rù jíjẹ́. mi mo bó sì tàbí sọ bẹ́ẹ̀ o àti tẹ́ni ẹ bá lè ṣàlàyé fún ọ ayọ̀wọ́ ara nínà ó. aspect mi nìyẹn ọkùnrin lè handle ọkùnrin ṣọkùnrin lè handle obìnrin ìpìlẹ̀ ní islam ni pé kóbìnrin handle obìnrin ṣọkùnrin handle ọkùnrin ṣùgbọ́n wọ́n wá ní necessity ṣùgbọ́n necessity ẹni pé àìdá ká má rọ́kùnrin tó qualify àti ká má rọ́kùnrin tó qualify fún nǹkan tó ń ṣe òun àbí ká rọ́kùnrin tó qualify ká má lè afford yẹ ó jẹ́ pé fàpèjúwe òun fẹ́ bímọ àdẹ̀mọ́ hospital ta lè gbé lọ fẹ́ pé obìnrin ló máa gbẹ̀ kí tó lè afford ẹ̀ láti ti bẹ̀. wọ́n dọ̀ lóní oníwó registration wọn two hundred thousand lẹ́yìn ẹ̀ ló ṣẹ̀ wá kan àwọn nǹkan mi gbogbo tábùdẹ́ ń bá ilé yàgbọ́ wọ́n two hundred thousand so kò ní sọ pé òun rẹ̀ tó qualify kò lè afford ẹ̀ ni so under circumstance of necessity bẹ́ẹ̀ ni a lè lọ bọ́kùnrin under circumstance pé kì í ṣe pé a lè afford ẹ̀ ni a lè lọ bọ́kùnrin so irritation yẹn ló máa wá determine bóyá sísá máa ṣe àbí kò ní ṣe bọ́ kì í ṣe patient yẹn fúnra rẹ̀ ló takò ẹ̀sìn wá fi wá in any way yes. mo bẹ ọlọ́wọ́n ọba Eh, ẹjọ́ àwa tí a wish láti rí ọlọ́dẹ̀rẹ̀ sọ̀rọ̀ lọ́hùn pressure pọ̀ lórí àwa náà ni so tó bá di coming fifty pẹ̀lú ògùn ọlọ́run ọba ó yẹ kí n lè ní time pẹ̀lú after the halcom ẹgbọ́ tó bá di jọ́mẹ́jọ fẹ́rẹ́kì sáf eh, aláṣọ gẹ́gẹ́ mo ṣe sọ ẹjọ́ torí sọ lọ́wọ́ ọba ẹ bá public pẹ̀lú àbá yẹn wọ́n lè wà encourage láti jẹ́ wà ń pè gbàmí tàbá pé wọ́n. ¿Cómo María? Thank you.